Sunday, Sunday, Sunday, Sunday, Sunday, Sunday, Sunday, Sunday, Sunday. Saturday, Sunday, Sunday, What a Tuesday, Wednesday, Thursday, What a Saturday, Sunday, Sunday. Ọ̀túnba Omilabo ojú àánú wọn ti pọ̀ jù. I wish the whole blessed people can do this ilé ayé bá ti dáa jù mo dẹ́ ń gbà ládùúrà pé oore ò ní yín ní ṣíṣe. Sweetheart me, má these people need to be attended to. Má But dad. Yes. Though every time you máa ń dùn pé ìjà you know. that's good. and i'm happy to have you as my father. Thanks, dad don't you think too much of being kind is too much you know. Oh, me tara uh, you see uh, I want to only. position on one, we have to cater for them ọlọ́run ṣe fẹ́ ká ṣe nìyẹn ó want not to be like us so the responsibility of taking care of them alone to fi sí kàwọ́ yeah i'm getting it dad but ọlọ́run bless wa láti lè fi enjoy life one. nínú not for the hope of plans. Hmm. bébì mi sórí nǹkan tí ò yẹ ó pọ̀ ju nǹkan tó yẹ and i want to educate you on this sórí ọlọ́run to bless wa ó bless wa for a purpose ni and gbogbo ẹni tọ́lọ́run bá bless ọlọ́run ti attach àwọn tó máa cater for more of which we have to do. Ah, let me give you an example. táwọn teachers bá decide pé àwọn fẹ́ educate ẹnì kankan mọ́ definitely education will go extinct kò ní sí nǹkan kan tó jọmọ́ education náà each teacher ó ti níye students tí wọ́n attach mọ́ and those students are future parents orí favour tó ń ṣe fún community lọ́la bí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe jẹ́ fún àwa tó lọ́n bless ẹni tí ọlọ́run bá ti attach mọ́ wa ká take for instance èèyàn twenty those are twenty families tó bá bless èèyàn kan àmúwò yẹn délé lọ ṣojúṣe nílé ṣó ń gẹ̀tẹ̀ ọlọ́run bless wa for a purpose to take care of our family ourselves our community the states and the whole country at large. Sọ̀rọ̀ mi yẹ. So that is it. But Dad, you can't help everybody. But <sighs> Matara, you're right. We can't help everybody. But at the same time, ẹni abani kapa bá ní ìkápá láti ṣàánú fún, Take for example, di ọwọ́ ẹ̀ báyìí. Ṣé nǹkan kan No. But tó bá là báyìí, nǹkan máa wọnú ẹ̀ o ti gbọ́n pa givers never lack ẹni bá ń ṣe tó bá ń ṣàánú kò kí n wá nǹkan tí àṣẹ ọlọ́wọ́n bá ní. yes. okay never indeed let's go. Ah, eh, ọmọ iṣẹ́ ìgbọ̀nyìn kò gbọ́dọ̀ mọ́ ṣe ju ẹ lọ eré àmútọ̀run wà ní àbí iṣẹ́ ìdílé bàbá ẹ̀ ni fọ́nì yìí náà ni ọ̀gá ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé. ọ̀gá ti dé oya oya. ẹ káàbọ̀ ọ̀gá mi ọ̀gá mi àmì ah, ò bínú sà ó ah, ti fọ sà. kò bínú oh. oye kàkà tó fi bínú sí olókàn fọ mọ́tò lọ olókàn fọ mọ́tò lọ ẹ ẹ yàtọ̀ báwo mọ́tò yẹn báyìí kò yàtọ̀ sí pẹ̀yẹ̀sẹ̀ lọ gbé ní fáńtìrì ó ti fọ táyẹ̀ ó ó ó bíláàkì wá ni. ọdún sí hmm. padà sáyẹ padà sáyẹ má bínú jà. yẹ yẹ sẹ. èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ tó dáa báyìí a máa wà owó tó Yes, sir. ten thousand sir. yà ó kéré. mọ́tò kan ni mo fọ̀ sá kò ń ṣe mọ́tò mẹ́wàá mọ́tò kan one thousand ló mi sá. yes sir. ah ah Tade Tade mo understand it sórí ò lè máa bárò àwa ìṣiṣẹ́ kó máa wá charge normal rate tó ń charge àwọn èèyàn ta. yes sir ìdí tí mo ní pé one thousand ni owó mi sà mo ní àwọn ọ̀gá tí mo fẹ́ lọ kó owó yìí fún tí bá sọ fún ẹ ní pé mọ́tò kan ni mo fọ̀ ní ten thousand sà wọ́n lè rò bóyá mò ń parọ́ ni sà. ṣé mo ní kó dá sọ̀rọ̀ mi ni please excuse me. Ah, ọ̀rọ̀ ẹ mi ọ̀rọ̀ ẹ mi àṣé o tó ṣẹlẹ̀ i insist keep ẹ ah. mi ò dẹ̀ rán sáwọn ọ̀gá ẹ̀ o ò ní láti padà lọ sọ fáwọn ọ̀gá pé o tó ń ten thousand. thank you very much sir. yes sir ẹ ṣé sir. Ah, ẹ ń tilẹ̀kùn ni sir. ọmọ mo mọ̀ bó fẹ́ jáde ni iṣẹ́ ìgbà tí wọ́n á gbà tẹ́ǹgbè fún ẹ kò yẹ kí wọ́n mọ̀ pé o máa yọ ti késàrì fún késàrì àbẹ́mi tí mo bẹ́ẹ̀ lu bàtà sí i bó ṣe ń lo mele ni mo lu bàtà bó ṣe ń lu ọ̀nkọ́ òparẹ́ bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ tún kọ́ òwèrè ló pè mí ni lọ́ọ́ mú mẹ́rù wájà yìí. bàbá ní ẹgbà. n fi kọ́ sí kò gbà kò gbà mímọ iye tó gbà mímọ iye tó ń fọ mọ́tò ní káwọ̀sì jẹ́ jẹ́ jẹ́ èmi náà màmá tó fọ ni. ní ẹgbà. bàbá sí bàbá sí. ẹ yẹ sílẹ̀kùn. ok ah ee ló bá bẹ̀ ti gbé ẹ jáde gan màá gbé ẹ jáde. wait wait. ibi géètì mi lè rí máa wà látàrọ̀ sílẹ̀ ọ̀ wò mí ṣùṣù kan fún mi ten days. èmi mọ géèmì máa wọlé ó gbọ́dọ̀ wọlé one set mo fi play ó yẹ kó wọlé bóun game tí mo play lánàá ọ̀sán I was kó máa wọlé àrùn. ó ṣú ọ kó máa wá. bá mi bá mi yẹ o mọ kó o believe ẹ o believe ẹ. ẹ̀gbọ́n kí eléyìí eléyìí ò wà. ọtí máa sọ pé kò wọlé ṣe bí wọn lọ sọ fún mi kí n play ẹ pé ó ṣú ọ. kò wá kẹ kò wá ọmọ wọn bá máa bá mi sọ̀rọ̀ báyọ̀. ó yá yá bá mi wo tọ̀dọ̀ mi báwọn tọ̀dọ̀ mi báwọn tọ̀dọ̀ mi àwọn bí dáa. báwo báwo báwo báwo. ṣèbí èèyàn rí ẹ jẹ twenty four thousand five hundred. èèyàn nílé ìná. wàá twenty four thousand mo twenty four thousand. ẹ <laughs> eh, ṣé okay ṣé ìwọ ọ̀dẹ̀sán fẹ́mi kẹ́mi play game tí wọ́n play lánàá nígbà tí wọ́n ti rí súra pé kí o máa win o o mo ṣe jẹ́ kí mi play game tí wọ́n play lánàá. ẹ ẹ nba fìbọn nba fìbọn lead yẹ kó wá play ṣé bí o believe mi o believe nu mi rárá o believe nu forecasting mi o mọ̀ pé mo mọ̀ forecast mo wá jẹ tó o sọ pé mi ò mi mi mi mi mi mi mi ò ní mi ò ní play wo ọ̀gbẹ́ni èmi ti jẹ owó eléyìí ó yẹ <laughs> kówó jáde bọ̀bọ̀ kówó jáde ibi tó ń pa mí fún ìwà yìí owó tẹ kó owó jẹ mi owó jẹ mi mo lọ rò pé lè ya òye rẹ̀ ah, orí nọ́ńsẹ̀nsì rẹ̀ nìyẹn kí n bọ́dẹ̀ ní àdó twenty four thousand. tó ah, bá dẹ̀ lówó lẹ́nu àdé nìkan padà wàá gbà ewu àti fẹ́ fún lọ́nà ní twenty four thousand. ẹ ìwọ filẹ̀ náà filẹ̀ filẹ̀ wọ ó mọ̀ kó ṣẹlẹ̀ pé pé twenty four thousand ni àbí ó mọ̀ kó máa ṣẹlẹ̀ pé kí a fi four thousand player máa padà gba twenty thousand later. Ah, ṣó wá ti yí o mẹ́mu ni <laughs> ọ̀hún ṣe bẹ́ẹ̀ yẹn jágbo wa cash àwa mọ̀ nǹkan tàbí ẹ̀ fi ṣe náà jẹ́ ká kọ́kọ́ máa lọ. dáhùn mo dáhùn. ẹ̀yin ẹ̀yin nìyẹn lépo tí àmì bá tí àmì bá ná mi máa rí mímí sáyà ẹ máa dé ẹ máa máa tepo sọ́rọ̀ àbí. jọ rí pé ẹ o máa fi ẹ̀jẹ̀ wẹ̀ tí géètì yìí. ẹ ṣe ṣe nǹkan yé mọ́kú ṣé nǹkan tó ń ṣe dáa ni ṣé nǹkan tó ń ṣe dáa torí ẹ̀ lóye fẹ́ fọ́ mi lórí. mo dẹ́nu. ìkan tí mò ṣe ò dáa ṣùgbọ́n ṣùgbọ́n àgbàyà ní àgbàyà. jọ bàbá rẹ ni kò sí ohun tó lè ṣe láyé yìí yóò mọ̀ ṣe sàdánkátà rẹ ni ṣe ló dá lójú ẹ gbogbo wa tó o bá ń wù láyé yìí ó dá lójú rẹ ni àmọ́ o ò lè pa mí ọmọ àlè. ọmọ mi ló wà ní ṣe bẹ́ẹ̀ mọ́. irá ni ó sì ṣe bẹ́ẹ̀ mọ́ ó ṣe bẹ́ẹ̀ kó o sì tó pa mí èmi kó pa ọ́ fúnra mi ọmọ àlè ọmọ àdánù yìí wo ẹni bímọ ọmọ ni ó sì ẹni tí ó sì bímọ ajé ò lè jòkú rẹ òkú mo ní ọkọ rẹ òkè ẹni tí ó sì bímọ ajé ò lè jòkú rẹ kò sí tí ó ṣẹlẹ̀ bó o bá kú ló ó kú bó o sì yè ó yè kódà kó tiẹ̀ kú gan kó fún mi ní ìsinmi ó ó ó ó ó sàn ṣẹ́jú gbogbo wàhálà tó o mọ fún mi lójoojúmọ́ ṣe. màmí ọ̀rọ̀ bí ọmọ gbọ́dọ̀ tẹ̀lé yẹn nìyí o màmí ọ̀rọ̀ bí ọmọ gbọ́dọ̀ tẹ̀lé yẹn nìyí o ó dà ó dà ẹ ó yá sọ fún mi dákun bó làbí àmọ́ sì ń sọ̀rọ̀. àbí àwọn màá kọ́ gbé ọmọ ìdílé kúrò lórí ìkúlẹ̀ àwọn sọ wípé ọmọ ẹni ò ní burú títí ká lè mẹ́kù pàdé. àbẹ̀rẹ̀ ọlọ́run àbẹ̀rẹ̀ ọlọ́run ṣé bí ìyún ọmọ sọmọ nìwọ̀ ẹ̀ ìwé sọmọ ó mọ̀ ní ọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ náà wà ń kara rẹ káwọn ọmọ ee sọmọ o ọmọ kan ni ọbí báyìí pọ ọmọ ni ọmọ ni ọyẹ lé fẹkùn pàjẹ sórí ìwọ ẹkùn ìpẹkẹkùn tó yọ ojú rẹ kó yọ ojú rẹ méjèèjì kó yọ kó yọ kiri rẹ kó yọ kó yọ dànù ọmọ àlè wo ibi tó sùn tó jí ni kò sóúnjẹ fún ọ lónìí kò sóúnjẹ fún ọ lọ́la bó bá kú ló kù. mami jẹ́ mi mami. Ah, ìgbà tó kù kí ló wúlò fún. báwo tọ́dí. chief tún pè mí o chief ń pè mí o. àwọn márùn yẹn ló ti pè é. lẹ́ni lásán ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti pè mí. ẹ ẹ kí ló tún fẹ́. wárí mi wárí mi wárí mi ló ń sọ o. ẹ ṣe bó ní the last time tó lọ síbẹ̀ kò jẹ́ kó o fọ mọ́tò ó tún fún ẹ lówó. wo wo wo bẹ́mi ṣe ń wo yìí. kéèyàn má lọ torí nǹkan téèyàn máa jẹ kéèyàn lọ bọ́ sọ́wọ́ okú o kó má lọ dọ̀rọ̀ yín ó mọ kó ṣe ní pé ẹ bí atẹ́mi bá máa fi délé because bẹ́ẹ̀ mi ṣe ń wo yìí tán ní pé kó máa wá síbẹ̀ tó dẹ̀ ẹ́ pé pé ó lẹ́ni tó ń fọ mọ́tò mọ́tò lẹ́yìn kó lọ́ọ́ fọ́ ń bẹ̀ ah, ọmọ ọ̀yà méjì máa lọ rẹ́wẹ̀lì at the end of the day o the fact pé òun sọ fún mi already is one thing kàdé má lọ lose guard ara wa bọ́mọ nǹkan tí máa ṣe ni pé tí máa máa fi délé ní èrè eh, ọ̀lẹ́ sálẹ̀ ìṣá ẹ̀ eh, máa dé lálẹ́ yìí máa máa rò nǹkan tá a máa ṣe sí i ó dáa kò burú. kí ló ṣẹlẹ̀. ẹ máa tó máa ń pe tádé yẹn náà ni tó máa ní pé kí ó wá sọ́dọ̀ òun ó dẹ̀ ti ń tó bí ẹ̀ẹ̀mejì ń sìn tó yẹ pé ó kàn máa sọ pé ẹ wá rí mi wá rí mi. débẹ̀ tán ó máa sọ èsì pé ó yẹ kó fọ mọ́tò kò ní fọ mọ́tò àdínà fún fún lówó so èèyàn gbọ́dọ̀ kí wàá nìkan tí wọ́n rò kó fẹ́ ṣe láyé sí. èmi ò ro èmi ò ro anything o ìsìlẹ̀ àkè stop ẹ̀ kó má lọ́mọ rárá but tí máa ní kó má lọ́mọ náà ó má dàbí ẹni pé mi ò fẹ́ kó ṣe oríire ni so mo tẹ̀ yín forí rò pé kí bí àbàtà ni màá fi dé lálẹ́ ìṣá màá rò nǹkan tá a máa lè ṣe sí. ẹ bọ bọbọ ọmọ gbòòrò ni wọ ò lè ní kó má lọ kí dédé tó kúkú tẹ̀lé lọ bẹ̀. ẹ but kò invite mi. mi ni wàá wà ń ta òun wàá wà so lẹ́ni tí mo go wrong wà lè tètè lé Eh, ìyẹn rẹ̀ so bọ́ tó bá sọ pé kó má lọ. ó lè lọ miss chances ẹ̀ lóbi la ẹ̀ ó lè lọ miss chances. ẹjọ́ lọ ni eh, ìyẹn náà máa tún make sense. afa ẹ kiri afa ẹ àwọn kíni wo ló nílẹ̀ náà. Eh, mo ti ẹ̀ ti rí key mo rí mo rí game key kan yọ́n mi báyìí single seven single five. ah single seven single five ah ọmọ tó rú géèmì bá lọ wá téèyàn lè ta ó máa dùn yàn ó máa dùn yín gan gidi gan. ẹnu wọ́n dùn wọ́n máa kó wá kí wọ́n máa jẹ́ náà ní gbogbo ẹ̀ èyí tó sọ pé kí n di kí n ta ní the other time náà bí ó ṣe jẹ nìyẹn. Mm, mo sọ fún yín sí ẹ má lọ kó wa. kí. ẹnu ló ní lọ́wọ́ làwọn ìpìlẹ̀. owó bí mo ṣe jókòó ẹ̀ tọ́rọ́ tó yí ọ̀gùn sí lápò mi. jẹ́ ká jẹ́ ká lọ́rọ́ bí a máa padà jẹ́ ká lọ má lọ fún yàn géèmù wa o má fún yàn géèmù wa o wọ́n fún yàn game wa o ilé máa fún one percentage ọjà ọlọ́jọ́. dad mo ti sọ fún yín tẹ́lẹ̀ kò lè work kò lè work o ṣé tán ṣe máa ń marry nìyẹn ni àní in that lẹ́nu ìwé for the past three weeks ah possible mi lè má rí. yes dad. o ti gbàgbé pé mi ni bàbá tó bí ẹ mi ò lè rọ́nà ńlẹ̀ báyìí mi kò wọgbó lọ i'm your father mi ò dẹ̀ lè wá bó ṣe máa bàjẹ́ fún ẹ i want the best for you mi ò fẹ́ pàdánù ẹ gbogbo ọ̀rọ̀ tá a dẹ̀ ń fà yìí kò ń ṣe superstition they are facts èèyàn bá dẹ̀ gba kádàrà kó má lọ gba kòdòrò i want the best for you mi ì dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe kí ló tún wá kò sí nǹkan tó tún fẹ́ tí ò sí níkàwọ́ ẹ̀ you are done with your education owó wà nílẹ̀ ọlá wà nílẹ̀ i've worked for you kí ló tún wá fẹ́ kó gbà sí mi lẹ́nu. It's for your own good. But, Dad. Listen, mi ò lè ṣe nǹkan my heart. What I'm doing is for you and for your benefit. I want you to accept this. Sorry, Dad. Sorry. Bóyá kẹ́ lọ rest. No, no, no. This is not about me. This is about you and your future. Okay, Dad. You know what? Don't worry. I think about it. My dear, Me will listen me. My brother rẹ fún Everything is in place. I just want you to say yes to this. But Dad, I think your health is more important now. Ah. no, you are more important to me. Mm. Who? I'm only calling kọ̀rọ̀ sí ẹlẹ́nu. Mm. Ntí àgbà bá rí lórí ìjókòó tọmọdé bá gun rí igi kò ní I want you to say yes to this. Bàbá Sunday, bẹ́ẹ̀ bá ṣe kàfẹ́ yìí, ìgbà lẹ̀ mọ́ kí tantan, ẹ̀yin bá ń ṣe kàfẹ́ yìí, ẹ̀yin ìfẹ́ káwọn èèyàn complain ni. Ó dùn mí gan o, ojú tó jẹ́ ní tó ṣe yìí, etí abájọ dí ọ̀run tí o bá wọ inú àlùjọ náà pẹ̀rẹ̀ máa lù ẹ́ padà sínú náà ni. Ah, fi Ọlọ́run. Ó kọ́ bá mi ṣe, ìnídùú eh, ẹ sáṣẹ́ẹ̀tì kan ó dẹ̀ lu adúrú yẹn sí. pásítọ̀ mo fẹ́ bà yín nínú jẹ́ ni. ó fẹ́ bà mí nínú jẹ́. Ah! tí ò bá ṣe pé tọ́lọ́run tí ẹ sọ pé yọjọ́ ju alálùkì àmọ́ tí mo rò èmi fẹ́ bá ti yín jẹ́ pátápátá èmi ò láìkì yín. kí mo ṣe. ẹ ṣeun n tẹ́ ẹ ti gangan ní pé lọ́jọ́ ṣé bàbá Sunday lọ́mọ pé bàbá Sunday lọ́mọ pé ẹ̀yin náà sì mọ̀ dá bàbá Sunday ẹ̀yin tẹ́ ẹ̀ ráyè fún yàwó sẹ́yìn náà ráyè fún Sunday tẹ́ ń bí lọ́jọ́ Sunday Sunday ọmọ ti yín ọjọ́ Sunday tó yẹ kó já bá sí afẹ́fẹ́ yẹ̀yẹ́ family house ìtọ́jọ́ ti yín ṣé bẹ́ẹ̀ ni bàbá Sunday ọjọ́ sunday lẹ́yìn àmọ́ làágùn bọ̀lọ̀ lẹ́nu iṣẹ́ lẹ́mọ̀ràn kankan mọ́sẹ́ lẹ́mọ̀ràn kankan mọ́sẹ́ lọ́jọ́ sunday tó yẹ kẹjẹ́ kọ́gọ́ fún wa ń firi. apá apá wàláì you are a good motivation. patrick mo gbà ẹ mẹ́ta. orí mi ò pé o. ti pẹ́. mo dẹ̀ ń sunú ìjà sunday kò jẹ́ àwọn tó máa lọ ṣọ́ọ̀ṣì máa lọ ṣọ́ọ̀ṣì àwọn tó máa lọ ṣe fàájì máa lọ ṣe fàájì géètì olórí burúkú dúdú ilé mi máa ràn yín mọ́ kú dé rí sọ́wọ́. Sunday Sunday ìyá ìyá kúndé ìyá kúndà ọ̀dẹ Tuesday Wednesday. má nọwọ́ má nọwọ́ ibi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọmọkùnrin àwọn ilé bá máa ní CCTV camera ni tó bá wọ́n máa mú wọn sọ wọ́n torí ọlọ́run tàbí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọkùnrin àwọn olówó jù fún ọ̀ṣẹ́ trust o mo fi ọlọ́run fi bẹ́ẹ̀ má gbà kankan jẹnu lé yẹn tó bá wọn fẹ́ ń pé kìíní ń tó bá ní pé ṣé ojú ń tiẹ̀ ní kí n sọ fún wọn kó ojú tiẹ̀ ń o lè sọ fún wọn pé wàá nú àwẹ̀ má jọ tó rí ọlọ́run mo bẹ́ẹ̀ ni o mo bẹ́ẹ̀ ni má jẹ́ kankan o má mú kankan o. mi ò ní mú kankan ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ẹ má lose guard o. Ah, ìfọwọ́ àmì lose guard fún ìwà fún. ẹ ti rí mẹ́sẹ̀gì mi kẹ́ inú ẹ̀ blow alarm kẹ́ gbogbo aládùúgbò kọ́ gbọ́. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà mo lè sórí tí bá lè send anything mo lè fòkúta mọ́ gate kí bẹ̀rẹ̀ sí máa pariwo àmọ́ ìwọ náà jọ torí ọlọ́run ò jọ o. ọlọ́run àfi yà inú dùn mí pípa padà bẹ́ẹ̀ ọlọ́run àfi yẹ jẹ́ o ọlọ́run àfi yẹ jẹ́ o. ìlú tá a wà yìí náà wà bàyàsì. ẹ lọ ṣiṣẹ́ tẹ̀ ń gbowó rẹ̀ lóṣù. yes come in the gate is open. ẹ bàbá sẹ́dẹ̀ gate ẹlẹ́sẹ̀ wà open. Hmm apààyàn níyìn o tó bá jẹ́ pé àwọn tó ń lọ yìnbọn tààràtàtàtàtàtà níbi tó ti dìklẹ̀ pé wọn ọ̀rá kò yẹn. yorí nígbà tó bí mi tó tó sẹ̀mí nínú gòkò àgbo for fourteen days lọ́bí Sunday gbò. Hmm. èèyàn tó ní láyé náà lè mọ́ àtàṣe ara yín mọ́. Ah! my customer. àpè èwo ni customer àbẹ̀ṣẹ́ jọ́ ń rajà ẹjọ́ ń tà yín bọ́. ìgbòlè yí ẹ mú bọ̀. ẹ ṣe chief wọn àlè. ẹ wọ́n wà lé. abánikọ́kọ̀ ah! abánikọ́kọ̀. customer mi ni. ẹ wọ́n bẹ́ẹ̀ bá sílẹ̀kùn ẹsẹ̀ kéke abánikọ́kọ̀ abánikọ́kọ̀ abánikọ́kọ̀ kí ló dé tí mò ń pe aago ẹ̀ tó gbé kọ́ I've called you several. o ò pick your calls kí ló ṣẹlẹ̀. I'm sorry sir I have no excuse sir I'm sorry. <laughs> well reason tí mo fi ń pè ẹ́ ni pé mo ti study ẹ̀ dáadáa mo dẹ̀ ti ṣàwọn investigations mi mo rí i pé ọmọ dáadáa ni ẹ́ ayé nǹkan tó ń bẹ tẹ̀ ń gbégbé yìí bàbá Sunday. torí tó bá fọ́ọ̀tì ó ti fọ́kàn. kí lè tún rí báyìí. tó bá jojú ayé ó ti jojú ayé tán nìyẹn. kí ló ṣẹlẹ̀. lórí ọmọ yìí atm mi ni. kí ló ní ń pawọ́ ṣé mọ́kàn lásán ní nǹkan tó ti ń fọ nǹkan mìíràn kan. ọ̀gá ni bank manager tó máa lóòdù ẹ̀ tí wọ́n bá ti lóòdù ẹ̀ báyìí ìdákọ̀ tẹ nọ́mbà ni pim pim pim pim pim ìdálẹ́ yìí. mo rí ọlọ́kàn ní fẹ́ǹsì mo sọ. Ah! mo rí ọlọ́kàn ní fẹ́ǹsì o. ẹ jẹ́ ẹ jẹ́ lọ ṣe wòlé lálẹ́ yìí. <laughs> lady five thousand ni máa gbà. èmi tẹ́mi gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìwà wà lọ́wọ́ yìí tó pé tí mo bá bí mi jọkànjọkànjọ àbí tó rí bá takò mí eh. tí mo bá kó poison pọ̀ mí oúnjẹ tí mo sáfẹ́ mi bọ̀ ìtẹ́wọ̀n mi ò kú dà. èmi náà dẹ̀ ṣe géètì fọlẹ̀ olè ajá mi ajá ẹ ajọgà ajọmọ ọgà. ẹjọ tó bá jẹ kó olè tó pààyàn sọ̀rọ̀ nǹkan wọn máa pààyàn. ọwọ́ gbogbo àti kúni. o kẹ ẹ sọ fún mi pé ẹ̀yin náà lágbára bẹẹ mi náà lágbára. ajá lágbára bí. báwa ò pín síbi kan. ẹ̀yin ilẹ̀ ń da ilé ayé. sakiti ìdílédè India. ẹ̀yin tẹ mọ́jà fún ikọ́ right rè ẹ̀yin tẹ mọ́jà fún ikọ́ right rè ọ̀dà àbọ̀tí kọ́ ọlọ́nkọ́ ẹbí mi pọ̀ àwọn tó sùn pọ̀ nígbà tí bá pa everybody mo fi màá fi ẹ̀mí ara mi àfi dá àwọn ẹbí mi lóró máa pa gbogbo yín báyìí. ìwọ náà bẹ̀ tẹ̀ tí amúrọ̀bà bá wọ bíi ibi tó máa ń sùn máa kọ́ mu akọ́gbọ́ pàwù pàwù pàwù pàwù. tí mo ti point everybody ti kú. jai tí mo ti point everybody ti kú. kó sì dájú bàbá Sunday ń lérí kú bàbá Sunday ń lérí kú sẹ́wọ̀n biography mi. báwo ni. ẹyin ẹ ẹ jẹun kí ló dé ẹ kílẹ̀ lé o ti dọ̀tí ẹ jẹun kí ló fẹ́ kí wọ́n fà ẹ́. Um, nothing, sir. I'm, I'm okay, sir. Are you sure? Very sure, sir. Ah, ọ̀rọ̀ yín yí ni ẹ ń fojú ojú ọ̀gá mi lè ilé ẹ gbàgbé o ẹ gbàgbé ọ̀gá lè mọ̀ báyàn rẹ́rìn o àbúkọ̀ ọ̀gá tẹ̀ ń wo his best boss so far àwọn náà wà fún dídùn jalè ẹ lè jẹun bí tán kọ́ wọn padà pàdé yín lọ́jọ́ iwájú kan ní ẹ̀ ǹjẹ́ o rántí ìjọ tó wà lẹ́mí tó wà jẹ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kí ló kẹ́ ẹ̀ fún kan lọ́bẹ̀ mọ́. Um, um, ẹ má wọrí sir um, mi ò fẹ́ mọ̀ kan. sure. yes sir àti palliative drink o kẹ bọ́ méjèèjì kẹ́ fi gbọ́. ẹ bá a get nǹkan mi mu wa palliative drink. thank you sir. so as i was saying our opportunity come present are and if i may ask tí o bá ní ibi ẹ nínú kí ló sún ẹ débi pé car wash ló ń ṣe. Ah, car wash ah, yes sir mi ò lè down. question is, sá o. why. Ah, ọ̀pọ̀ nu ẹ̀kọ́ wọ sá mi ò ní lè dáhùn sá i'm sorry sir. okay okay ó ti yé mi ju bó if that is the case jẹ́ àfọ̀rọ̀ yẹn yes sir. and now there is an opportunity. Uh. yeah. ó tún mi ó tún mi ni. ah mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ sí kódó kódà nígbà tí yẹn bá sí kíní sanpé àkọ́jú ojú táwọn ọlọ́tẹ̀ ni. ó ti tó ti tó. gbé sí tray kó bá gbé sí table thank you. ẹ ṣe. àìbá àmọ́ tẹ bá fẹ́ mú ah there's an opportunity as i was saying mo wá wo gbogbo àyíká àtàwọn tó yé mi ká you are the best person for that. Ah, I appreciate sir. no o ò tiẹ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ mi pé irú opportunity wo ni kó tó máa dúpẹ́. irú opportunity wo ni sir. Uh, mm, well that is by the way uh, how old are you. Ah, I'm twenty-seven plus sir. Hmm. tó túmọ̀ sí pé òun wo twenty-eight lọ́kàn àbí. bẹ́ẹ̀ ni sir. and again if I may ask kí ni level education ni. mo ní wà equizor sir nd one ni mo wà ní polytechnic kó tó di pé incident. ẹ ṣe o ṣì ní láti further education. ah bẹ́ẹ̀ ni sir mo fẹ́ further yes sir. I will help you with that. My own private school. Ah. Ẹ fẹ́ rán mi lọ school, sir? Yes. Ah ẹ sir thank you very ah, much ah, sir. dìde jókòó joko, joko, joko, joko? but sir opportunity to wá fún mi yìí sir mi ò ní good qualification láti process ẹ sir but sir mo ní ẹ̀gbọ́n kan àwọn ti parí yunifásitì wọ́n ní gbogbo document wọn intact mi mọ̀ bóyá àwọn lè lọ fún ah. opportunity sir. tàdé sí ọ̀rọ̀ ẹ ti yé mi mo ti mọ ibi tó ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kọ́ ẹlẹ́kọ̀ọ́ ayé kan ṣọ́ra àwọn Yorùbá sọ pé ẹni tán ní kó pín sàrà ni tó kọ́kọ́ yọ tiẹ̀ ṣebí torí kí sàrà bá lọ kárí tí ò bá ṣẹ́kù mọ́ ni ṣọ̀rọ̀ mi yẹ. bẹ́ẹ̀ sá. good ṣé orí tẹ̀gbọ́n ẹ̀ tó ló ń wáṣẹ́ yẹn ó ti ríṣẹ́. ah thank you very much sir. ah no. thank you sir ẹ ṣé gan sir. Ah á jẹ́ kí n bẹ̀ ẹ́ wá nǹkan kan ah. omi tara omi tara bá a mú envelope tó wà ní ẹ̀gbẹ́ bed mi wá ẹ bá a bá a mú bọ̀ oh sorry ètè ń bá máa bí ẹ ò ní girlfriend <laughs> àbáwọn girlfriends. girlfriend báwo <laughs> tí bá ní girlfriend á jẹ́ pé mi ò serious pẹ̀lú life mi nìyẹn sá. Ah, okay ah uh, this is my daughter Tara. Tara, this is Tade. Good afternoon. Good afternoon, ma. Good. Mi ò mọ bó ṣe busy sí lókè bóyá kó wá join wa bí. Hmm, mo busy gan. Màá join yín later. Ah, okay, kò sí problem. All right. Ah, Tade. Yes, sir. Oh, Tade. Yes, sir. This is for you. For your transportation. Ah, sir owó epo o. owó pọ̀ ah. kò pọ̀. Ah, yes sir thank you very much ah, sir. dìde dìde dìde that's just for transportation. thank you very much sir. pẹ̀lú ẹ̀gbọ́n mi. Hmm? ó wà nàìjíríà yìí o ṣé nàìjíríà náà náà àwọn èèyàn ti rí irú oúnjẹ báyìí ah ẹ̀gbọ́n mi. bọ́bọ́ bọ́bọ́ bọ́bá tí ò dá lára. láéláé bọ́bá ti ti jẹ́ kó máa lọ́sàn-án ní pé àtàwọn tó ríṣì àtàwọn tí ò inú ìlú yìí náà lọ́wọ́ ah. ọlọ́run pé ọlọ́run fáwọn opportunity láti máa dérú ilé kò mí gbé kò máa hẹ̀ mí gbogbo ìwà yìí sìn ẹ̀ ọlọ́run ti jẹ́ kí ni ó ti di gàrí síra wa ah. bí tọ́lọ́run dẹ̀ ti fi ìwé ìrántí fún wa báyìí sìn ẹ̀ ká máa yẹ kí ni ká máa ṣe falà kolo pẹ̀lú ọgbọ́n kolo falà ká máa tread pẹ̀lú caution. at this point in time a ti wá rí i pé àwọn òbí wa tó wà lọ́rùn wọn sùn ọlọ́run ti ṣíwèé rántí kan wà báyìí àwa ni ká máa lò nílòkulò tádé àwa ni ká máa lò nílòkulò tádé ọwọ́ yìí ń sìn tó bá yẹ ti wọ skul tán concentrate o concentrate o ìwọ́dẹ̀ mọ̀ pé tó bá yẹ ti ṣe tán sìn iṣẹ́ ń dúró díẹ̀ ọlọ́run ti ṣíwèé rántí kan wà káwa fúnra máa fa ayọ̀ fọ at the end of the day jọ̀ọ́ tó rọrọ lọ́hùn sọ̀rọ̀ mi yẹ mi ò fẹ́ padà sídìí ìyá yìí mọ́ ìyá ọ̀dà o. Ah, ìyá ọ̀dà ìgbọ́n mi. àbára náà kọ́ rè ah. ìjọba la ti jẹ chicken gbẹ̀. Ah. jọ àtàlọ́sàgbà yẹn náà tó máa mú mọ́t. ẹ̀gbọ́n mi ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ ẹ má wọ̀ mi a ti wà ní ọlá báyìí mo dẹ̀ promise yín màá máa ṣọmọ dáadáa màá máa gbọ́n sí yín lẹ́nu ẹ má wọ̀ ẹ ẹ̀gbọ́n mi then then ẹ̀gbọ́n mi ẹ̀yẹ́ congratulate ní lẹ́ẹ̀kan sí fún iṣẹ́ tuntun tẹ́ gbà. wà wà wà ó tí lè congratulate mi sí jẹ́ kó kọ̀ mí lọ́wọ́ ọmọ bí áódíó iṣẹ́ ni. Ah, ẹ̀gbọ́n mi mi ò gbàdúrà kí nǹkan kan ṣẹlẹ̀ ah. àwọn tó wá kọ̀ mí lọ́wọ́ tán ẹ̀hẹ́n olùwà congratulate mi tó máa ti fún mi ní apọ̀ ah. mẹ́ta ẹ̀gbọ́n mi ọ̀túnba tèmi rí yẹn kò lè mọ́fò èmi ti trust wọn pa á sí i o ẹ̀gbọ́n mi. wọ́n fẹ́ mọ̀ wọ́n bẹ ah, ah, ah. mú mọ̀tún. kọ́ máa mú a. bá a máa lọ bá òun máa lọ. mẹ́rin ló bíyàwó ire ṣìkàṣìkà nìkan fìkà sílẹ̀ mú sọ. mi ì kọjá sí ṣọ́ọ̀bù báyìí àbí dákun ṣé kìí ṣe pé ọmọ ìyá ṣàdé àti wà ń bíbá ìtì ọkọ mi lọ báyìí táì mo mọ̀ gọ́ra mi o mo gọ́ra mi mo gọ́ra mi. Hmm, ṣé kìí sì ń ṣe para mi ni tó ti rún Sunday fóònù mi tó bá ń tọ́jú ńkọ́. fóònù mímí efi ogi máa ń dúró sísọ àbí kò ṣe tẹlifíṣọ̀bẹ̀ tí ẹ máa fi rọ́bà dè é. Sunday pọ́ lọ́hùn pé o mú fóònù mi. ọyọ èmi kọ́ mo mú. ṣé pè pé o mú fóònù mi. ó dà Sunday mo mú fóònù yẹn nì. ó dà mọ̀ ṣe pé mọ̀ ṣe pé mọ̀ ṣe pé a jẹ́ pé kì í ṣe wọ́n ló mú nu o. ọmọ ya sàdí àwa arajà mi bẹ̀ bóyá o ti fọwọ́ kọ́ fóònù mi lọ. Ah! ọmọ ya sàdí àyàn ó ń ja fóònù rẹ̀. Ah! wàhálà ìmọ̀ mi mọ̀ ṣe yọnu ìwọ dúró ti ọjà mi jẹ́ ń lọ́ba bí n bá ilé délé wọn tí mo béèrè fóònù mi tí ò mú jáde irun tí ń bá wọn kò. Sunday kí ló dé kí ló dé kí ló dé tó tó ta irú nǹkan báyìí fún mi tàbí pé kò sí jẹ́ tó ta five hundred fún mi má ṣáájú wèrè sí mi o bí n bá fẹ́ ra nǹkan aṣọ agan lọ́dọ̀ àwọn ìyá mi mo mọ mo mọ etí ńlá. dákun dákun dákun kí ló ní Sunday ta ìyá lọ́dẹ ẹ má ṣe ọ̀run Ele ó ti yó ni. Ó ti yó. Sunday abẹ́rẹ́ ẹ̀ dànù ni. Ní ní kí ni Sunday tà fún ọ? Eye eye ta fóònù fún mi ni ó ta fóònù fún mi five hundred fóònù wo ti ṣiṣẹ́. Sunday ta fóònù fún ọ lápò olùjábọ̀ fóònù mi. Ó yá gbà fún mi lóòbí nísinsìnyí mo fẹ́ gbowó mi fún mi lóòbí. Sunday Sunday. Sunday Sunday. Ìwọ náà níbo mo ti kàgbà kó Sunday gan-an láì lóru nú oyún rẹ̀ àbí wọ́n pààrọ̀ ọmọ ọmọ mi lọ́wọ́ ń wọ́ọ̀dù mi. ah ń láti jẹ pọ́n èmi kàn mo bí Sunday wà lẹ́yìn wọ́n pààrọ̀ ọmọ ọmọ mi lọ́wọ́ ni. ah mo sì ń fura sí nọ́ọ̀sì tó láìsí owó yẹn o. ah nọ́ọ̀sì ó ti gbọ́mọ lọ́mọ fún mi ó ti gbọ́mọ lọ́mọ torí ènìyàn mu àlè lèmi kàn mo bí Sunday wo lóòrùn ṣàánú mi o Sunday. gbà lẹ́nu rẹ ìjẹ́ ìjẹ́ olóṣùwò ní gbà lẹ́nu rẹ. lórí ohun tó dùn mí jù ni pé tí tí ìjọba ti bọ́ lẹ́nu mi ó kú nìyẹn. ikú pa ẹ́. ó kú ráúráú. ọlọ́run yẹ o tí ọ̀gá ò sí lé o tọ́jú ọ̀gá tọ́jú ọ̀gá wà lé ni màá pa ẹ́ ni o. ọdún sí bí ìbá ṣe kórìí rẹ burú bíi tẹ́kú tí léwé. ó yà á máa lọ. lọ́bọ̀ ó máa lọ lọ́lọ́ láti bò ní. wo. ọdún sí ọdún sí ìwọ kù nílé látijọ́ ọjọ́ yìí o ò mówó oúnjẹ lẹ̀ o ò pélé o kò lẹ̀ ọmọ ń ṣe wèrè kiri ìwọ náà ń sori burúkú káàkiri àdúgbò. ẹyọ ló máa gbé jẹjẹ ẹ ló ń lọ ń jẹ ẹ tí mo pe wèrè ẹ ló máa gbé jẹjẹ ẹ ló ń rèdí lọ tí mo pe wèrè ẹ kódà kódà kódà kódà. ìyá délé ká tó sunkún o. ó tiẹ̀ olówó rẹ̀ ló dé o. Thank you. síbi nínú o bí ìbá ṣe tẹ̀lé ibùkọ ọkùnrin tí ń pera rẹ̀ lọ́kọ mi ẹ wo ọ̀gá ọdún sì ti sú mi ṣe ni ó fèmí àtọmọ sílẹ̀ lé kò ní fowó oúnjẹ ránṣẹ́ kò ní pè wá bá a bá pè yóò mọ ní kò sówó kò sówó kò sówó bẹ́ẹ̀ sì rèé kò ní wálé ìsì ń ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ fún odidi ọjọ́ méje láàrin ọ̀sẹ̀ odidi oṣù kan nídìí oṣù méjì kò ní wá ibẹ̀ sí ni kò ní fún wa ló bàbá béèrè lọ́wọ́ ẹ̀ ṣe ni yóò máa bú wa ni yóò máa sọ̀rọ̀ sí wa. níyàn ọdún sí náà. ọgá máa dà lówó. ẹ ẹ ẹ yẹ mi ẹ ẹ látọ̀ bá wà fọláwọ̀ yẹ mi ò fún ẹni máa ta àṣọ fún máa fi tajà. ẹ ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ calm down ẹ calm down ẹ calm down ah ọdún sí i'm highly disappointed in you. i'm sorry sir. How o i'm sorry sir. ah madam. Yeah ẹ jọ̀ọ́ ẹ má bínú mo wá àṣọ yín pé láti ìsìn lọ gbogbo ojúṣe tó bá yẹ kó máa ṣe ló máa máa ṣe mm-hmm. tí ò dẹ̀ ní kí ọkàn lẹ̀ ṣe bẹ́ẹ̀ lákàùnt. a ah, mo ní. ẹ máa fún mi lákàùnt nọ́mbà yín láti ìsìn lọ gbogbo owó oṣù tó bá yẹ kó gbà tóṣù bá ń parí àkáùnt sí ni màá máa san fún bó bá ṣe wá wùn yín kẹjọ ṣiṣẹ́ kò kàn. ẹ ṣe é wo ẹ ṣe ọ̀tún máa. ẹ jẹ́ kí n bá yín wo mọ́tò tó ṣe ewédú òní pa yín o olóńgbò òní kì ṣe yín lẹ́ẹ̀kẹ́ o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọ̀sán. ẹ ṣe. ẹ ṣe o. ṣe. kẹ bá ń kílè o. Ah, kẹlẹ bá ń náà. ẹ ṣe wọn fún wa ẹ ṣe owó ní mọ̀ lòdò ẹ mọ̀ ní mẹ́mọ̀ nílò o àyè yóò ní ìbọ̀dún sí o yóò mọ̀ dà fún oko òkè lẹ́ẹ̀mọ́ lọ kódà yóò ṣọmọ ọ̀dọ́ yín kú ni bó ti wà. Eh, eh, ẹ jẹ́ rí ẹ eh, ọkùnrin tó bá mọ ojúṣe ẹ ṣe mélòó ni ojúṣe ọkùnrin ọkùnrin abowó ojú ẹlẹ àbí ojúṣe kejì ibi la máa ti ṣe o lọ́jọ́ mọ̀ pé bí ni ó ibi ló ti yẹ̀yẹ́ mi tó ti bá mi ṣe ojúṣe àkọ́kọ́ ojúṣe ó ojúṣe kejì má ṣe mi o ó yá sùn ó yá sùn ó yá sùn yé yé ọjà ọjà ọjà ọjà ọjà. Sunday, Sunday, inga, inga, kunge, inga, kunga. Monday, Tuesday, Wednesday, Thursday. Friday, Saturday, Sunday, Sunday. Monday, Tuesday, Wednesday, Thursday. Friday, Saturday, Sunday, Sunday. Unjo joy see me, you they see me. What up, what up, come on. Unjo joy see me, you they see me, see me, see me, yeah. Ẹni tí a bá fún ní ohun púpọ̀ ọ̀pọ̀ là ń retí látọwọ́ ẹrú ẹni bẹ́ẹ̀. To whom much is given, much is expected. Tade. mo fẹ́ kó fẹ́ ọmọ mi. àdìyákíyáze nàkúrẹ́zà ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ọ òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú àníkà panupọ̀ kábọ́mọ wí ó mọ ní gbogbo ohun tó bá ti ṣe ó dáa ó dáa ó dáa ó mọ fọwọ́ra lórí. ẹ ẹ yẹ kó wá dá ni ohun tó yẹ kó jẹ ni pé kó dá dùbúlẹ̀ kó wá fi ọ̀bẹ sí lọ́rùn kó gé fẹ́ù. ihun tí ò yẹ ó ó pàdé tó yẹ ọ lọ. ihun tí ò yẹ ni pé ò rí vision àwa ti rí vision bíbí mi ò ṣe wà yìí akọni ni èèyàn tó bá dẹ̀ ti jẹ́ akọ láyé yìí lọ́wọ́ bá ṣọ̀rùngà ìyàwó ògúnmọ́lá àbàdàn ó gbọ́dọ̀ bí ọmọ kan tó máa jẹ́ akọni ògìdó olólàjù yóò yọ ọmọ tí wọ́n ń wò tí ò jẹ́ lójú yẹn ó máa yí padà jọ ẹ́ ní gbogbo ara rárá ọlọ́mọ tó jẹ́ pé tó bá yá sẹ́yìn wọ́n máa mú pé kó wá lọ jagun. àwa di ọ̀gá ológun olórí ológun ibẹ̀ ló máa ti máa wọlé fún èmi àti ẹ ibẹ̀ ló máa ti máa wọlé dọ́là pound ṣílì gbogbo ẹ̀ la máa ní nílé yìí <laughs> kò yí ẹ nì. ọdún sí sọ̀rọ̀ ló sì ń sọ nígboro ẹnu rẹ̀ yìí ṣé tó ń sọ yìí dá báyìí. kí ni mò ń sọ. sọ́ọ̀ bá yé ọmọ jẹ́ ni e. wọ́n ní tí nǹkan ò bá bàjẹ́ kò lè látúnṣe ayé ẹ̀ máa túnṣe. Ah! kò tí ì yẹ. mo sì fẹ́ rú rẹ yìí ọdún sì sọ mọ kó fògùn fẹ́ mi ni. èmi èmi ìwọ kẹ ìwọ lè má fògùn fẹ́ ìwọ tó jẹ́ pé tó bá ń lọ níwájú ìbá yìí máa ń pòṣe ni títí àwọn máa ṣe bàlàbàlàbàlà bolo bàlàbàlà. Sunday, oh, Sunday. Pẹ̀lẹ́ ọkọ mi bó o bá tún fẹ́ sí i nìkan lọ rà sí wa fún ọ ní sí kódà wọ fúnra rẹ rẹ kó ló lọ rà hmm. ah, ta ló sọ gẹ́gẹ́ kọ̀kẹ́ ẹ́ eh? ó pin ìpè ó pọ̀ pa ah, ó pin ìpè ó pọ̀ gan ẹ́ ó pin ìpè ó kọ̀ gan àwọn ọmọ ṣokoṣoko eh, àwọn jàti jàti ah, ó pin ìpè ó pọ̀ gan. Eh, níbẹ̀ oríire yìí nǹkan tí mo lè ṣe kó lè ṣe báwọn òbí ẹ̀ máa ṣe fún yín. Ah! èwo ni jẹ wọlé ṣẹyìnká. ọ̀jọ̀gbọ́n àgbà ilẹ̀ yìí. ẹ àmì àmì àmì àmì. mami ẹ máa lọ ta gàrí ń gánà. Sunday ewo ló lóògùn gàrí ń gánà ah, ó ṣe rán mi lọ Canada. ẹ máa lọ Canada ẹ máa ta lẹ́nu mi ní Kútọ́nù. ṣé ohun tó yẹ kó sọnù ó ní pé ń lọ Canada ó ràn mí lọ Canada ó <laughs> ah tíṣà ẹ ṣeun ẹ wo mo dúpẹ́ kódà mo ẹ mo mọ rírì yín ẹ ṣeun o. mi ti ṣe oníbàtà fọwọ́ bò jẹ tó bá ta yàmáyàmá ìrora máa fi bò jẹ. Ah! jẹ́ adúpẹ́ lọ́wọ́ tíṣà yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe míì ni ah, nísìn tí wọ́n ṣe tó gbapò kínní tó bá tún fi ṣe míì báyìí ipò kí ló wàá padà gbà ń ná ipò ìlàjì ó ti lá <laughs> tíṣà ah, ẹ wò ó sẹ́rí òun nìkan gbogbo rẹ̀ mọ́ tù fún ni mo kẹ́ran mo da ẹran bò ó dìbà ibà ń jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ń jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan mo sọ pé bó bá sì jẹ́ tó bó fẹ́ mi sí ń tún fún. kí à ń celebrate kò yé mi máa ọmọ mi Sunday Sunday gba ipò kìíní. gbọ́ Sunday wo tíbi kan sọ pé one ló gbé. ó gbà ó gbà ó gbà ó gbé wálé ó gbé wálé. esma forty one ló wà ń bẹ́ẹ̀ ó fi ó fi nǹkan ó fi tipex pa fún ọwájú ẹ̀ rẹ ni. ó fi rèézà parẹ́ Sunday ó gba forty one nínú ẹ̀yìn forty two lẹ́yìn sunday gbogbo ọmọ tí mò ń kọ́ ní class pátápátá ní private lessons each of them no excel àfi sunday yìí kan ni ẹlẹ́ẹ̀karùn-ún tí sunday máa repeat primary one nílé ẹlẹ́ẹ̀karùn-ún ó wá ń sọ ẹni tó mọṣẹ́ ṣe ó sọ ẹni tí ò mọṣẹ́ wọ́n ti ní pé kó withdraw kúrò school máa ń wọ́n ti ní kó withdraw kúrò school Sunday Sunday ìyá ìyá gbẹ̀ngà gbẹ̀ngà but the two. Saturday, Sunday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Sunday. Òní gangan ló fi ṣe ilé tó máa tẹ̀lé ẹni lọ. Ìwà bíbà ẹ̀ ìwà bí kò sí kí n tó ṣe sí. Wọ́n òní gangan ló tẹ̀lé mi lọlé. Ó wà lọ tọ́jú ọmọ ọ̀run tó kú kalẹ̀. Ìwọ ìwọ bó jẹ́ wíwọ́ bó jẹ́ gbígbé ìjọ. Bó jẹ́ wíwọ́ bó jẹ́ gbígbé ìjọ. Kí ló dé? Bàbá mi, òní gbá mi wá máa lọ́lé. mi ò ń lọ́bì kankan. màmá má ṣe alẹ́ sí. kò síbi tí wọn ọ̀ ọ̀ bí ẹrẹ. èmi bá a wí ò ní já wí. èmi láti ẹ̀gbọ́n mo wí ò ní já bọ́mọ wí ọmọ wa di ọmọ di ọ̀dà. dáàdi Sunday. ọ̀gá. gbogbo nǹkan tí ìyàwó yín sọ látàwọn ni mo gbọ́ bọ́dẹ́ náà ní láti máa bá ìyàwó yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà aláìgbọràn ni. mo ti gbọ́ yín mo ti gbọ́ yín mọ́mí um, Sunday bóyá torí public school tí ọmọ yín ń lọ ló ṣe ń hùwà pálapàla bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká try um, private school. Eh? ìwà ilé change. ilé ìwé aládàáni. you can be a good boy. Ah. bẹ́ẹ̀ ni ma. níbo láti rówó. mi ò béèrè owó lọ́wọ́ yín èmi mo bring idea ẹ̀ náà mo promise yín máa rán ọmọ yín lọ sí private school. Ah! <laughs> Ah. Um, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh? um, Daddy sunday eh, oh. mo máa rán yín sí eh, mọ́mí sunday. Ah, ẹ wo irun tó dùn mọ́ yín nínú kò ní dìbàjẹ́ ah, ọlọ́run ò ní pèsè irú ìyàwó tèmi fún yín. ọ̀gá máa rán dadi sunday sí yín ẹ má fi. ẹ má ẹ má ẹ má ẹ má ràn sí mi o ẹ ràn mí síra mi ẹ ràn mí síra mi. ọ̀rọ̀ yín ti yé mi ó yá ẹ̀yin mú sunday wá kí mu wá ẹ mú Sunday wá kí mu wá ṣé kí mu kí mu Sunday wá lọ́la yìí. ẹ mu wá ẹ má wọ ah, ẹ ṣé ẹ ṣé ọ̀gá ẹ ṣé ẹ ah, ṣé. yes. oṣù orí mi tọrọ wájà sí wa. monitor àyà mi mo ti sọ fún ẹ kó yé ronú mọ́ ṣó mọ̀ ẹ́ pé ìrònú máa ń dá àìsàn O lára ni omi tara kò sí ẹni tí eku ọ̀túnba ọ̀dùn ó dùn èmi gan-an juwọ́ lọ ah, ṣùgbọ́n àtọ́lọ́hún omi tara omi tara ṣó mọ tún bá ti padà wá. Yes. Where is our baby? over two weeks now. Uh -uh. two weeks. Ben. kò dẹ̀ sọ pé o ṣe kankan fún. Ah, not at all mi ṣe kankan fẹ́ gbọ́ mi. yọkùn dáadé dáadé ok fine fine on a lighter note àbí o ti ń o ti ń cheat. <laughs> ẹ̀gbọ́n mi you of all hmm. people ṣe trust me ni mi ò lè cheat on omita dena o. ẹ eh, ò lè cheat on omita dena o bọ̀bọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ o gbó mo yẹ wà ó yẹ kó mọ̀ pé mi náà jìnnà sí street anything can happen o lè decide pé ok kankan ló ń wọ̀n ẹ̀ lọ́fẹ́ wọn fi lánàá which is not even good for us ṣé ọ̀rọ̀ mi yẹ ẹ̀hẹ́n no be wetin you suppose do but then tó bá jẹ́ pé kò ń ṣe pé bí apò ká ẹ̀ ń pò ń cheat tí ó kàn jẹ́ pé mood ẹ̀ kàn dédé bẹ̀rẹ̀ sí máa flip ni ah obìnrin àti mood flipping ọmọ five and six ni wọ́n first thing first we all need to understand as men is that you cannot beat a woman to mood swing. Sure. And a lot of things ló máa ń fa mood swing wọn. obìnrin ẹjọ́ máa kíra yín báyìí ẹjọ́ máa kó tó jáde kúrò ọ̀nù ilé ẹjọ́ máa kiss ẹjọ́ máa ya ẹjọ́ máa ṣe everything ah, i love you àṣegùn a tún send any messages in fact five minutes kó tó dé pé ó délé a máa tọ́ pé òun miss ẹ̀ tó bá dẹ̀ máa fi wọnú ilé ó dẹ̀ máa lejú pa. ìwọ ni first thing first as a man one of the things that we need to prioritize is okay how well do you know your woman ó yẹ kó mọ àwọn do's and don'ts ẹ tó bá ti raise eyebrow ó yẹ kó ti sáré yí ẹ pé òkè nǹkan tó ń ṣọmọ yìí lélẹ̀ but in a situation whereby you are confused you don't even know the exact problem as at that time be calm o máa ní láti máa ní sùúrù fóbìnrin ni kò sí bó ṣe fẹ́ ṣe ẹ ṣe máa yẹ pé o ti rẹ́ẹ̀dì láti sọ fẹ́ gbé ìyàwó mi sílẹ̀ but if you are not ready to do that homie ẹ sùúrù wọ́n ní pé sùúrù tí sùúrù ò bá tó sùúrù lèèyàn máa tún wá sí at the end of the day bọ́rọ̀ obìnrin ṣe rí nìyẹn they will be wrong sometimes and ọmọ máa jà ọmọ máa jà jàre she understand so ben. at every given point in time take your time and cajole them treat them like egg àwọn nǹkan tó máa ń fẹ́ gbọ́ sọ fún wọn nǹkan tó máa ń fẹ́ ṣe ṣe fún wọn ìgbà tó yẹ pé ìwọ gan ló máa ṣe gan ìwà tó ń bẹ̀ wọ́n tó máa wà nǹkan náà máa múnú wọn dùn tó máa ń bá wọn ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ máa múnú wọn dùn So, but at this point in time, we don't know what the problem is. Mm. But you need to apply the needful, which is patience, which is care, which is love. In fact, ó yẹ come máa díjọ́ máa ra dídẹ́ máa ra gift fún you know because I want very ń like àwọn kan máa ń ọmọ láì rò tell tẹ́lẹ̀ ọkàn rẹ̀ kó show up sí ilé If you tó bá ń long ìjà lọ́wọ́ tó wá i like chocolates. kì I like chocolate ni àbí ó ti ń bèrè bag kan pẹ̀lú ọkàn rárá báàgì yẹn wá ṣé mo rán pé máa for that time only lè máa sọ fún yẹn pé ìjà yẹn but kankan fún mi gift you know i mean o ti o ti welcome ẹni bí kan you know so if you don't do that you should start doing that right now i mean láti alẹ́ yìí lọ you should start doing that please. Um, no problem ẹ̀gbọ́n mi um, mo appreciate everything ṣe sọ fún mi lọ́wọ́ kan ṣá kí ṣá máa pamper ẹ̀. máa pamper máa pamper wo kò kí n tó pampering obìnrin kò ń tó ṣá máa pamper ẹ lọ at the end of the day èèyàn ń ra ọjọ́ ọ̀la èèyàn náà kalẹ̀ ni because àwọn ọmọdé dé jókòó rìn pé oh God bless my husband and àdúrà wọn goes a long way when you make a woman happy then you are happy your home is happy your future is secured you know life wa ọmọ wọn ló wà I hope you get it. Ben uh-huh. um, I really appreciate your your advice and You're welcome. what you said to me. ẹ ṣé gan bọ́dà mi. girl. I like the way you go. Adébímbọ̀, ẹ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní ìgboyà láti wá bá yín. Ṣùgbọ́n mo ti ní ìgboyà. Adébímbọ̀, bẹ́ẹ̀kì mi àti kàmá ṣe wọléwọ̀dé. Adébímbọ̀ mo nífẹ̀ẹ́ yín. Ẹ kàn lè bí ọmọ kéré ẹ wo gbogbo àwọn kúrò jẹ́ fẹ́ wọ̀ ọ̀dà tó mi. Ẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà mọ̀, wọ̀ ọ̀dà tó mi yìí. Iná gbọ́ lówó náà ni, ṣùgbọ́n ènìyàn mo ti wá rẹ̀ dàtò, ó pa tì í jẹ máa fowó pa sí jẹ ẹ wo kọ́ mọ́kàndé ń pé mo kàn sọ̀rọ̀ lẹ́nu lásán ẹ kàn fún ní owó oúnjẹ àárọ̀ yìí nìkan tó bá dé ọ̀sán máa ń ti ọ̀sán àtàlẹ́wà ẹ̀gbà. owó oúnjẹ àárọ̀ nìkan wow ah, ah, kò sí wàhálà ṣùgbọ́n fẹ́ fẹ́ mi ah, kò sí wàhálà kò sí wàá mú talẹ́ náà wà tààrọ̀ là ń kọ́. màmú wa ti fẹ́ mi tán ọkọ mi i love you ah mo nífẹ̀ẹ́ dákú dákú dákú. ẹ ìgbà náà ni ah mo nífẹ̀ẹ́ dákú. ẹwà tí mo ẹ jẹ́ ń gbóyin ni mi gbóyin lọ́gọ́rọ́ lọ́gọ́rọ́ mo ti wà lálùjẹ náà má wọrí wàá gborí lè ṣùgbọ́n wọn tó bá ti mú ta lẹ́wà wàá gborí lè ṣùgbọ́n bẹ́ẹ̀ gborí lè ni má wọrí wọ́n ló ní wàá gborí lè. èèwọ̀ ni. Ah, má wọrí wàá gborí tó bá ti dá lẹ́wà gborí lè. This is my number two. I swear àmú dójú táwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi. so nǹkan tó wà nínú ẹ láti join nìyẹn. yes. but you know i'm following daddy's orders. okay no problem i promise you. Mama Munedu. I'll do everything you want. Wow. So, o máa gbé mi jáde? Yes, máa gbé ẹ e Oh. And I promise you, Mama Munedu. Thank you. I trust you. sí iná ọ́fíìsì ní ọ̀làṣà Warden. Okay. No problem. Yeah, I'll get back to you, YJ. Yeah, sure, sure, sure, sure, sure. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìmọ̀dé ńkọ́ kí ló ṣẹlẹ̀ ìmọ̀dé ńkọ́. omi omi omi wọ́n ti rí báyìí ajẹ́ni kan máa sá lọ omi ti gbé màdé lọ. Someone help! Someone help! ti rí ṣó ti rí bish bish bish bish ó ti rí nǹkan tó dálẹ̀ ó ti rí nǹkan tó dálẹ̀ ọmọ mi dà ọmọ mi dà ó ti pọ́n mọ́ mi jẹ́ ó ti pọ́n mọ́ mi jẹ́ ó ti pọ́n mọ́ mi jẹ́ inú ẹ̀ ti wálẹ̀ ẹ́ tí bá sọ fẹ́ kó má lọ ó lọ ó lọ ó lọ ó ti rí nǹkan tó dálẹ̀ o ti nǹkan tó fi fàájì dálẹ̀ ẹ́ o fẹ́ lọ o fẹ́ lọ ṣayé o fẹ́ lọ ṣe o ti nǹkan tó dálẹ̀ o yá má ṣayé náà kí má yẹ sí má ṣayé náà ṣó lè ṣayé ṣó lè ṣayé without my daughter ẹ́ ó mi dára ọmọ mi dà tí ò bá dá ọmọ mi padà sínú ilé yìí ah! inú ilé àgbóná mú ẹ. Ah. ah! hello ẹ̀gbọ́n mi mi ò wá òkè o mi ò wá òkè ẹ̀gbọ́n mi mi ò tí ì ọmọ mi o àjẹ́ yìí tí mo gbé sínú ilé ó ti pọ́ ọmọ mi jẹ. Okay. Okay. Go. Go. <laughs> Hello, sir. Why have they done this, Obitara? nǹkan tó ń sọ tó sì ń yà mí lẹ ẹ palaba tó mo yẹn tọ́jú ọmọ ẹ tó ó sì ṣe yamayama nínú àdúgbò yìí ẹ ọmọ mi yẹn tọ́jú ẹ ni ṣẹ́rí aláyé nǹkan tó ń dùn èmi gangan nìyẹn ṣẹ́rí ní gbogbo àbẹ́tẹ̀ wa yìí kò sí ẹni tó ń wọṣọ tọmọ yẹn nǹkan tí mo ṣe ní kẹ́ máa bọ̀ gangan nìyẹn ẹ náwó fọmọ yẹn gan ó ń dùn mí gan èmi gan mú ìwà mi ò dẹ́ni ẹni tó ń sọ yẹn gan mi ò dá mọ̀ mi ò dá mọ̀ mo ti ní káwọn boys mi àwọn tó dá mọ̀ mo ti ní tọ́ bá ti rí kán máa gbé bọ̀ bọ́ọ̀ ìran wọn lọ náà ti lọ ipe èèyàn ju èèyàn lọ ẹ mọ̀ kó tún dùn mí níbi ìjẹta tẹ bá dúpọ̀ wá pariwo mọ́ lórí pé ó gbọ̀kọ̀ lọ́kọ̀ ó ṣe kinní kan ah mo ní ọmọ ẹ wo ṣe àlàyé mi ìlàsùn ẹgbẹ́ yín dọ̀tí ẹ hmm. ọmọ ọ ń dọ̀tí ọmọ yẹn dọ̀tí yín o. ráàpẹ ó dọ̀tí yín o. kò mọ ṣe mo àbí kò mọ mi. èmi kan ti àwọn boys mi lọ máa gbé débi àwọn tó ọ̀ dààmú dáadáa mo ti ní kó máa gbé bọ̀ èmi kò tí ì rí o bọ́ máa gbé débi nsìn ẹ bá fọ̀ ó ti yẹ yín wọ́n máa gbé débi nsìn ẹ má wọrí wọ́n máa gbé débi nsìn àmọ́ rán wọn lọ wọ́n máa débi nsìn ẹ má fọ̀ ẹni tí mo sọ pé ó ń jẹṣẹ́ déèbà láyé mi ni mo ní kẹ́ lọ gbé wá. eléyìí. Ah. nǹkan tó ń ṣẹlẹ̀ yín báyìí kò yé mi. àlàyé kò yé mi náà. ṣé o mú mi ṣeré ni. àlàyé kò lè mú mi ṣeré. ta ni eléyìí. bàbá ibi ọkọ tó dáná wí nìyẹn ẹ má bójú kéré wo. eléyìí. kò lè yé yín ṣùgbọ́n ti yé èmi yorùbá ti pòwe èèyàn kì í mọ ọkọ ẹni kó má má lé ó dàgbọ́ yìí ni àlẹ́ àti bímbọ̀ èmi lọ́kọ ní mo dẹ̀ ń wojú yín látara mo ní pé ẹ kì í ṣe ọmọ inú community ẹ ń gbé bí nítorí ẹ ṣe mọ Sunday kan community kan orúkọ mi ni Sunday ọmọ ìyá Sunday kan ṣoṣo èmi lẹ̀gbọ́n èmi làbúrò ní gbogbo community ẹni tó bá bẹ́ sí mi máa ta wọn lọ́pàá pa ni ẹ gbọ́ mo lẹ́ ń wò yìí lẹ́ ń wò yìí ó dà pé ẹ̀rín ṣe ọmọ inú community nítorí ẹ̀ ṣe mọ̀ mi ọjọ́ mi dábàá wá sínú community ẹ máa gbàṣẹ lọ́wọ́ èmi Sunday kan wá àìjẹ́bẹ̀ ojú yẹn á your eye is gonna splash ṣé ẹ̀ ń gbọ́ mi ojú yẹn á mo lẹ́ mẹ́kì kìlọ̀ fún yín ni o èmi lọ́kọ ẹ̀yin làlè ìwọ John Abdullahi gborúkọ ẹ gbé ń parọ tó ti gbé mi. yes blessed dey mad face boss jọ. ta lẹ orí òpè inú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin àtọmọ yìí ṣé tó má jẹ́ pé irú ìkérégbè yìí tó dàbí kí mi lè fi wé ẹ bá sọ pé pé ó ń bá mi du ìyàwó máa fi nǹkan tí mo ṣe ń lẹ̀ tó wà important. ọkọ àlè ọkọ àlè like point ẹ̀mú jáde orí wọn pé orí ti gbogbo ló pé àti pé orí ti pé good àlè mo ní wà lẹ́dẹ̀ẹ́lá ọlọ́rí ibo ló ti yan àlè fún mi. ọkọ àlè orí wọn ni ọkọ mi mo ti nídìí yìí ẹ̀sìn pàdé díẹ̀ lánàá ẹ ọkọ mi má gbàgbé nǹkan tí mo sọ fún wọn má bẹ̀sí to tó bá your eye is gonna scratch. tí o bá lè gbẹ̀mí o yà kójú kóró jọ̀nà Oh, àlè Thank you, wọ́n fọ́ kóró jọ̀nà jọ. That ẹnu measure. idiot To my pay, máa ń pé me to pè mí fún lílé láíláyé ẹ̀ láíláyé ẹ̀ ó gbúdọ̀ pè mí epo ní nǹkan what wà important tó fẹ́ bá mi sọ tàbí o tiẹ̀ pé tó fẹ́ bá mi sọ ọ̀rẹ́ yìí sí o fọ́ọ̀kì ewé kúrò wájú mi jọ. Sunday, ó ga ọ ohun kan wọ́n dé wò ṣùṣùṣùṣù wọ́pọ̀ mọ́ mi kò dẹ̀ tí wọ́n á ṣe pọ́pọ́ ọmọ mi lásán wọ́n jẹ́ kó mi gbọ́ ọmọ mi lọ nínú òtútù ṣé gbogbo nǹkan tí mò ń sọ yẹn o mọ̀ pé wọ́n mọ̀ bá wí ẹ́ sori mo fẹ́ sọ fún ẹ for the last time látòní lọ mi ò gbọ́dọ̀ rí ẹ lórí bẹ́ẹ̀dì kankan mọ́ nínú ilé yìí and then bọ́lẹ̀ orí táìsì ló wọ́n máa sùn sí màá dẹ̀ tán èsì lẹ lórí ni ṣùgbọ́n mi bẹ́ẹ̀. òtútù màmá mú mi. ah òtútù màmá mú ẹ orí ìtúnlẹ́nu sọ̀rọ̀ mo ní kò bọ́lẹ̀. fígírí lẹ́jọ́. ó yá sùn mo ní kó sùn má fara kan chair o má kó sùn dáadáa ni má fara kan chair má dẹ̀ fara kan bed. ọmọ tó bá níyà ò ní sùn òun gan ò ní fojú kan òun mi ò kọ̀ kí n má rojú òun tí sílẹ̀ máa fi mọ́ tó bá ti bí ẹ̀rín ìwọ lọ́ọ́ pa ẹ̀sìn yẹn o máa yẹn kò ti máa fojú ẹ àjẹ emèrè olè ọ̀lẹ àjọmọ̀gbé. Sunday baba Sunday ṣé bí fún alára yín lẹ kọ̀wé sí mi pé ẹ fẹ́ unity nulẹ̀ kémi àti yín kájọ wà ń sọ̀kan mo wá dọ́gbọ́n oúnjẹ tẹ́ kí n jẹ lórí dining table mo fi ra mi wọlé mo wá jẹ lórí sí àǹtà mi mo kọ oúnjẹ tẹ́mi àti yín ọ̀jọ̀ papọ̀ kí n tó wọnú lé kí n tó lọ sọ́ọ̀tì nǹkan tí mo fẹ́ sọ́ọ̀tì ẹ ti jẹ oúnjẹ tán. o ní bínú ni o ṣùgbọ́n mi ì lè jẹun mi ì lè jẹun láti jẹta bí mo yẹ wá débi ẹ̀bà yẹn tí mo kàn ní kí n wò bóyá àti ẹ̀ lọ bí mo yẹ bu ah. bí mo yẹ bu òkèlè kan báyìí ó kàn ń ṣe mí pé màá jẹ mí lọ màá jẹ mí lọ màá jẹ mí lọ. mo ti mọ̀ pé yan wọ excuse káwá ní pé iléeṣẹ́ hypo lèmi ti ń ṣiṣẹ́ àbí iléeṣẹ́ jíìkì hmm. ni mo ti dé mo wá fẹ́ satisfy yín mo fẹ́ ṣe yín lálejò kí n wá fi tírè kí n fi sáàfù ipo àti díìkì fún yín tí n bá gbé síwájú yín sọ́mọ́ ọmọ sọ fún yín pé ẹ máa mú mi lọ máa mú mi lọ máa mú mi lọ. Ah, <laughs> ibi ìdọ́pọ̀lọ mi fáàsì sí nìyẹn ẹ ló bá ń yẹ máa mú mi lọ máa mú mi lọ èmi á máa sọ fún pé mi ò mú ẹ mi ò mú ẹ mi ò mú ẹ ni rábìnú. bàbá bàbá yóò wọlé wọlé ẹsẹ wọn pé ẹ̀rín tẹ̀rín yìí ó ń bí mi nú sọmọ ẹgbẹ́ wọn tí inú bá bí mi gangan gangan tí mo bá jẹ́ sọ yẹ kẹ́yìn béèrè oúnjẹ àbí kẹ́ jókòó síbi kẹ́mọ rẹ. inú ìrònú iná ni máa yìí wá. táwọn pé omi gbé ọ̀bọ̀n generation inú ìrònú ni wá. inú ìrònú ni máa wá. bàbá Sunday ẹ lọ́rùn bàbá Sunday ẹ lọ́rùn I hate people like you. why. wáyà sẹ̀ ẹn kí ìpàtúránkì nù tinubu abẹ́bí wọn wáyà sẹ̀ wáyà sẹ̀ ni mo bá yín fà mo ẹ̀ tí gangan ni o eh. ẹlẹ́tẹ̀ tó fi sí ìmọ̀sẹ̀tẹ̀ sínú akátẹ̀ nìyí mo sọ eh. pé jọ́ ti ń bá aráyè yín ti bá ṣe tán pẹ̀lú yín kọ́ wọ́n yẹ pé mi ní padà pa yín tẹ bá lówó bóyá tẹ fáwọn fámìlì nǹkan lọ́ba yín ralẹ̀ látàn tó ní bá pa yín kọ́ lè ríbi sí yín sí. orí ẹ̀yìn ni e, e, ewé lè pè e, ewé lè pè bàbá Sunday ó yà wèrè ni bàbá Sunday mọ̀ lọ́wọ́ o ewé lè pè ló lórí ọ̀rọ̀ lọ́rọ̀ bàbá Sunday mọ̀ lọ́wọ́ o tí bàbá wa ń kọ́ kí ló fẹ́ ṣe èmi náà lè máa padà bá. èmi á bá wọ. bàbá Sunday sẹ́yìn wáìnì mi. ó dà mm, màmá wa. bàbá Sunday ah. bàbá Sunday eh? bàbá Sunday. ó yà mọ̀ bẹ́ẹ̀ bá a. a máa yẹ fura bìí. ìwọ ọmọbìnrin yìí ó máa pè ẹ́ pa ni èmi ló wọ́n pè lẹ́ẹ̀mẹ́ta nínú ilé mi láì ṣókù kí ló fẹ́. mo ní ìdánwò díẹ̀ ni mi ò mọ bó ṣe ń ṣe mí so mo fi pé kí n lọ ṣe check up. ta ni ò bá kú tí ó bá ń ṣe wọ ẹ. Tade ah, death. Uh, yes ta ni ò bá kú tí ò bá ń ṣe wọ ó bẹ́tà kí n ná owó mi dànù ju kí n ná lé lórí lọ. then mind you ọmọ mi dúró díẹ̀ lọ́hùn ó bẹ́tà kó tètè palẹ̀ mọ́ kó lọ bá. ọ̀yẹ́yẹ́ ló bíyàwó ire ṣìkàṣìkà nìkan fìkà sílẹ̀ mú sọ bóre bá dìbì o ìpàdé dọ̀ọ́ èmi náà ń wò pé kí n gbé eré ìkàlẹ̀ ni kí n wá ránṣẹ́ sí yín kẹ́ ń pè kankan wá jẹun. òye ni wọn wọ ẹyìn lè máa lọ. Ah, mẹ́ńtọ̀ lè jẹ́ sí mi báwọn ajá alálùbáríkà ti máa ń ṣe nu èmi gan alára sì mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan àdúrà mi á gbà nílé lọ́kọ̀ọ́. mọ́ máa ṣe wọ́n Ben, oúnjẹ yín ti rẹ́dí. sọmọkùnrin yóò tún ní jẹun báyìí. Ah. ọ̀nà ṣẹ́jú mi ni ah, látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nílé tí ń gbóná mọ́ mi ọ̀nà ṣé máa mo pàdánù ọmọ ṣé máa ti wá pàdánù ọkọ mi. God <laughs> help Baba Sunday! Baba Sunday! Ọlọ́wọ́ orí mi! Ẹ wá sílẹ̀kùn fún mi fẹ́ jáde. dáadáa yìí dáadáa yìí kó kanlẹ̀ ó yẹ lọ́wájú ó yẹ dá padà ó yá ah! international driver ni ọ̀gá o. kọ́kọ́ ṣẹlẹ̀ ọ̀gá ń bínú wa mọ́tò bá yẹ ẹni tó jẹ́ tó bá jáde ẹ̀rín ló máa ń bá mi rí ọlọ́run akúkú gbàkóso nínú ilé yìí ọlọ́run àgbàkóso nínú ilé yìí torí àmẹ́ni tá a ṣẹ̀ báyìí tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ọlọ́run àgbàkóso. is given, I think much is expected. Oh. Even little should come. káàbọ̀ sà. ọ̀gá. yes. ah. mo mo mo inú ọkọ̀ sí mi ìráwọ̀ màdámù. ẹ ṣàtọ̀ jáde tẹ́lẹ̀ ni. ẹ gbà mí. tara náà tara sọ fún yín ni pé mo ní kó wá bá mi níbi tí mo wà. bẹ́ẹ̀ni. èmi ò pe tara lórí fóònù mi ò dẹ̀ rán tara lọ síbi kankan òun ló mọ ibi tó rìnrìn òṣì ẹ̀ lọ ṣùgbọ́n kò sí wàhálà mo wà nílé. àwọn màdám gbé mi ní mugun ni àbọ̀ gbé mi mọ́ra àbí o kí ló ṣẹlẹ̀ gan pàápàá ẹ ṣáà má ti jẹ́ kówó oṣù tèmi dín. ẹ kú iṣẹ́ ẹ mọ̀ mí àbí ẹ mọ̀ hmm. ẹ mẹ́dàkùn Sisi Bímbọ́ èmi ò bá tìjà wá o mo ní wá kìlọ̀ orí yín fún yín ni ah, ah. kí ni a kí ni tí a kí ló ti a yín lẹ́nu nísinsìnyí nísinsìnyí tẹ̀ ti ṣá kí ẹ dákun Sisi Bímbọ́ ẹ jẹ́ kí orí yín pé ẹ fi ọmọ mi lẹ̀ o ẹ fi Sunday lẹ̀ o Sunday yìí kéré o Sunday ò tí ì ṣetán àti níyàwó bẹ́ẹ̀ bá wá ń wáyàn tẹ́ ẹ fẹ́ àbí tí ò máa bá yín fi gígùn nǹkan ẹ dá ṣe rí i pé wọn ò bá tìjà wá wọn ò pariwo ẹ dákun ẹ wá àwọn ẹgbẹ́ yín síwájú bẹ́ẹ̀ tí mọ́ ń bẹ̀rẹ̀ nu o ẹ máa má ọmọ kéékèèké àdúgbò ẹ mọ mú kinní oríṣiríṣi wọn mọ fi bá yín yun wọn mọ fi bá yín gun ah, ah. ẹ dákun nítorí olè má bàyè Sunday jẹ́ mo fẹ́ lọ́wọ́n bá bẹ̀ yín wà lẹ́yìn mo fi gbogbo nǹkan tí ń mí àti tí ò mí nínú nǹkan yín mo fi bẹ̀ yín dákun ẹ fi Sunday lẹ. Sunday kò rí bẹ́ẹ̀. bó o ló ti rí. èmi sí Sunday. mo kò máa ń pè lọ́kọ mi. Ah, bẹ́ẹ̀ tí mo ń bẹ̀rẹ̀ nù àbí ẹ ń pè lọ́kọ yín yóò mú búrẹ́dì wá yóò wá mú fún yín ẹgbàá ẹ jẹ́ ẹ ẹ pè lọ́kọ yín yóò mú mílìkì wá láti ṣọ́ọ̀bù mi kéékèèké tí ń tà yóò mú wá fún yín ẹ sínú tíì ẹ gbé mu yóò mú mínírà wá ẹ gbà ẹ mú ẹ sì lè ń pè lọ́kọ yín ni tí ó bá yá yóò wá wá sínú ilé ẹ pè lọ́kọ yín kẹrẹkẹrẹkẹrẹ ẹ mú wọnú yàrá kẹrẹkẹrẹkẹrẹ ẹ mú lẹ́kọ̀ọ́ ẹ tì lẹ́yìn kẹrẹkẹrẹ ẹ gbé sórí bẹ́ẹ̀dì ẹ wà bọ́ kínní ẹ wà ní kó máa fọwọ́ rìn àbí bẹ́ẹ̀ kọ́ mo ní sọ fún yín ní ìbínú o àmọ́ ẹ dákun ọjọ́ tí n bá tún rí yín pẹ̀lú Sunday ọjọ́ tí n bá tún rí wàláì mo mọ̀ yín délédélé mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa ah ihun tí ń bá yín fà ń yìí ẹ kúrò ńlẹ̀ yìí ẹ gbà Kotonu lọ bẹ́ẹ̀ bá kó Nkutọnu ẹ gbàbẹ̀ bọ̀ sí Togo ẹ kó ní Togo ẹ gbàbẹ̀ ẹ gbàbẹ̀ bọ̀ sẹ́rùwà bẹ́ẹ̀ tí mo rìn kiri nu ìgbà tó bá yá ẹ wà máa rìn kò ní sáṣọ lára yín mo ní wá kìlọ̀ orí yín fún yín ní ẹ ẹ Sisi Bimbo mọ̀mọ́ yín o wàhálà ìmọ̀ ọmọ kan yín o ń wèrè fún yín o wọn ò wá pariwo lónìí o ò bá ti jà wá. ìbálòpọ̀ mi máa ń jẹ́ ìṣàbí àti àárẹ̀ òbí yóò yí kan. Sunday, oh, Sunday. mi ò tí ì wò mí tara o mi ò tí ì rí o ẹ ó fi fóònù ẹ sílé ni ó fi fóònù ẹ sílé. Tade Tade báwo ni how far any news. kò sí news kankan o. Ah, ṣẹlẹ̀ báyìí náà kí ló ṣẹlẹ̀ báyìí náà kò dẹ̀ sọ fún ibi tó ń lọ. omi táyọ̀ sọ fún mi ibi tó ń lọ. Ah, ok ok tí o bá sọ fún ibi tó ń lọ kò dẹ̀ ṣe bóyá pé ẹ àbí pé kankan. ó ti. ok ṣe ṣe o ti pé any of àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi omítárà ò lọ́rẹ̀ẹ́ omítárà ò lọ́rẹ̀ẹ́. kí ló máa ah, ṣe báyìí sí ibi làwọn tó gbà bọ̀ báyìí sí kí ló máa ṣe báyìí I think right now mo ní láti jẹ́wọ́ tìgbà tí incident yẹn ọmọ wa ti ṣẹlẹ̀ nínú omi tára ti máa ń bí mi mo máa ń wish kí n nà omi tára like kí n lárí mọ́ nǹkan ẹ̀gbọ́n mi. are you okay? so so we alright so we alright ṣe are you listening to yourself? o máa ń wish kí o lọ rí omi tára mo ah, ah so so so wa okay. díẹ̀ dúró náà kí ni kí ni kí ni problem yẹn náà tàdé kí ni problem ẹ̀ta dé o fẹ́ la orí olóore ẹ mọ́gi a fẹ́ la orí olóore ẹ mọ́gìrì àbí what is wrong with you ìyẹn ṣẹ̀ṣẹ̀ lose ọmọ and you expect her to start walking around naked in the house and dancing like ẹni tí kọ́kọ́ ò ṣe kátẹ gba kókó tẹ fún ẹ latitude kan ṣé bí wọ́n lọ máa lo common sense ìwọ lọ máa apply wisdom you won't be patient with her ṣé òun ló pa ẹ ṣé òun ló pa ẹ lọ́mọ ni i mean i mean what's this whole unnecessary anger for ìwọ o fẹ́ fi ojú olóore wa gùn gùn àwọn tó yẹ pé family family wọn help our náà jẹ́ ṣé everybody ló máa lórí opportunity àwa rìn from grass to grace ìwọ àwa rí orí opportunity yẹn tán ìwọ wá fẹ́ bastardize everything o fẹ́ shatter everything with your ugly attitude okay now you tell me orí ọkọ ẹ̀ balẹ̀ kí ló fẹ́ sọ fún àwọn parents? ẹ̀ no no you tell me kí ló fẹ́ sọ fún àwọn parent ẹ̀ ibo la fẹ́ wá sínsìn ìgbà tó ti fìwà burúkú ẹ̀ o ti fi lé kúrò lé níbo la fẹ́ wá sí and i told you i've told you several times with that number kó tó di pé mo travel mo yẹ jókòó mo bá ẹ sọ̀rọ̀ pé tade behave yourself don't be childish kí ló ń ṣe gbogbo náà ah ooo oh. ṣùgbọ́n o ti dálẹ̀ tán sìn ìwọ ló dá dálẹ̀ sìn o ti wá di wàhálà èmi àti ẹ isn't it. anyways àmọ́ àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀ọ́ tiẹ̀ lọ́nà máa fò bàbá dìé any help the bá lè ṣe fún mi. Um, yes i i i, I need I, help. i'm trying to think okay i think i'll call my police friend. you are you are very dark you are very dark kìtàntàlà dàrú dùrùdú lẹ tí wọn tí wọn ṣe wà tó fún bọ́dí yìí ṣé ọmọdé dé kúrò òun lé ni. Ah. Tade ṣé bójú ṣe rí rèé tá a fi ń jòbì lọ́jọ́ ẹ̀dẹ̀ àwọn Yorùbá ní tójú bá yẹjú kóhùn má yẹ kí lọmọ mi ò bá ṣe fún ẹ tó fi wá lé jáde ńlé ṣó mọ kò tọmọ yẹn wà ní òun retí kí n kú ni Tádé tó o bá wá ọmọ mi jáde fún mi mi ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. I want my daughter. Mommy yín lè. ó mọ. kí ló ṣẹlẹ̀ ta ní ta ń dómì tẹ́ gbé pálí dání. mọ́mí à ń protest. ẹ wá. abẹ́jàfẹ́tọ̀ wa sì ṣiṣẹ́ iṣẹ́ rí èmi ẹ̀gbọ́n ẹ̀ lè kà máa kà fún un. ọ̀rẹ́ mi gbé sókè cry cry cry mommy is wicked i i will cry out oh. freedom we no gree we no go gree i hate mom oh. sunday mot mayi mami tí ọmọdé bá tó lọ́kọ a máa fún lọ́kọ ni mami àwọn méjèèjì táwa ti ń ju seven eight nine àtẹ̀mí fún ara mi ten mami adamọ club club clubbing clubbing ìtumọ̀ rẹ̀ ni pé ó mọ̀ lọlé ijó ó mọ̀ lọlé ọtí kọ́nù. ilé ọlọ́tí kọ́ ni clubbing mọ́ mi clubbing ni pé ibi táwọn obìnrin máa ń pọ̀ sí tí wọ́n máa ń mọ tí ń bẹ̀ tó máa ń mu sìgá tó máa ń mu oríṣiríṣi nǹkan bẹ̀ àánú mi máa lọ bẹ̀. ó dáa so iyún ló fẹ́ máa ṣe báyìí nísìn ó mọ̀. ọ̀rọ̀ èmi nìkan kọ́ gbogbo owó pátá la. gbogbo yín ẹ fẹ́ mọ́ clubbing. bẹ́ẹ̀ni mọ́mi bàbá parí ẹ̀ wá ní pé mọ́mi i want to marry. ẹ. ṣetán láti níyàwó. Sunday ìyẹn ìwọ náà èyí wà lẹ́ni òsì nǹkan ó mọ̀ rí ah, yíyú dáa dẹ́kun ta ló fẹ́ o. mọ́mi ẹ máa ti bímbọ àti bímbọ ni mo sisi bímbọ ló mọ̀ rí ló fẹ́ ah eh abẹ́ẹ̀ rí abẹ́ẹ̀ rọ̀ lọ́hùn àbẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrìṣẹ́ ọlọ́run bí <laughs> iyún olè kéyìn nítorí ilẹ̀ wa ṣe lọ odidi ńdómi lẹ̀ wá jápálí ẹ̀rẹ́ pin sọ́wọ́ lẹ̀ wá dúró sí ìbà ilé nǹkan ni kò lè tán iyún ah, ah, ah, ó dáa ìjọ tó bọ̀ wá ṣe mọ̀rẹ́jì náà ta ni ta ni ó ṣe ọ̀rẹ́ ọkọ bestman. Oh. èmi ni. Suraju ìwọ ni ìwọ ló ṣe ọ̀rẹ́ ọkọ ah! <laughs> Ah! abẹ́rẹ́ abẹ́rẹ́ ọlọ wẹ́rẹ́ ló bá wa ṣe ah, ẹ̀yìn tó kù ó sì máa ń kàrà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ mú lé sí sí i ẹbí ìyàwó bá dé á pé ẹbí ìyàwó ẹbí ọkọ á pé wọn jókòó lẹ́yìn ò bá ṣe ọ̀rẹ́ ìyàwó ẹ̀yìn ó dọ̀bálẹ̀ ẹ̀yìn ó gbé gèlè ẹ̀yìn ó gbé ah, eh, ó dà iyún ò lè ah, ah, Sọyìndé ló ti pè mí ó ti pè mí láti sọ nítùbínùbí kò lè tóhun kódà èmi gan fẹ́ kó o lọ kó o lọ mọ́rì èmi gan fẹ́ kó o lọ ò ní mí lára àmọ́ tó o bá ti lọ bá ìwà máa wò ìyá àwọ ìwọ ìgbọ̀mọ̀ rẹ ìmọ̀ gèjè. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ kó párílẹ̀ báwọn mi ti gbórí dúró. ẹ mọ kò lẹ ẹ mọ kò lẹ ẹ dì mú ẹ dì mú ẹ ṣe ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ ṣoríire. ẹ ní rí ṣìrìn o igi ewédú ò ní pa yín o eh, ẹ ṣe ẹ mọ lọlé yín èmi àti Sunday àjọjọ kò ní tùbínùbẹ àwa mọjọ gbéyàwó àbá pé yín ẹ eh, bó bó bó bó ó jẹsẹ mọ ó ẹ jẹsẹ mọ <laughs> bá lọ ẹ náà ó náà. báyìí Sunday ta ló sọ kéèké gàngẹ ó pu ìpè ó pọ̀ pa ó eh, pu ìpè ó pọ̀ gan ah, ó kì í gé gangan ọmọ ọmọ bíi abẹ́ẹ̀rí olúwo gbọ́dọ̀ má fi irú Sunday tọrọ ọmọ ọmọ ní ọmọ ní kẹlẹ kẹlẹ ọkọ mi ìyá ìyá rẹ o sọ́ńtù bíi nùbí kó lé tó yún o tẹ̀lẹ́ hmm, jókòó ọba mórí àbí. Sunday wo èmi mo mọ wáyé èmi ni mí lára láti ah, pa ọ́ dàbí ìpa ọ́ tó kù yányán tó kù tó kù báyìí ó ti ó fi mí olóògùn kọ ọmọ kó tó bá yóò ní jẹ́ ìbàṣẹ ọdẹ ó fi mí ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi dà. ilé ti ṣó alákọ mo rí wọn mo rí wọn live tèmi bá mi tèmi bá mi. mo ti ṣinú bí táwọn fẹ́ pè báyìí táwọn fẹ́ pè báyìí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. Tádé Tádé báwo ló ṣe ṣe náà mo dẹ̀ bẹ́ẹ̀ sọ gbogbo ọgbọ́n tá lè fi dẹ́bọ̀ wàhálà yìí ni mo ti bẹ́ẹ̀ sọ. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ fi gbogbo yẹn lẹ̀ kò ṣe nǹkan tó kù báyìí nìyẹn. kí ni ọ́bẹ̀tì ọ̀dọ̀ ọlọ́pàá tẹ lọ ọ̀rẹ́ yẹn ọlọ́pàá tẹ lọ bá wo the same thing náà ni o because ìgbà tẹ́mi lọ bá wọn wọ́n sọ pé kí o kí n relax díẹ̀ pé àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ láti ọjọ́ yìí it's still the same thing. ṣé ti tọ́wọ́ ọlọ́pàá tèmi náà sọ fún mi nìyẹn ṣé ti tọ́ sọ fún mi nìyẹn kí ni mo fẹ́ ṣe bá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí ni mo fẹ́ ṣe báyìí mo gbọ́dọ̀ rìtáyà o mo gbọ́dọ̀ rìtáyà ẹ̀gbọ́n mi. ẹ ókè ojú ọjọ́ ọjọ́ ọjọ́ èmi náà ti bẹ̀rù tẹ́lẹ̀ lọ mo rọ̀ àwọn ọlọ́pàá yóò lè bẹ̀rẹ̀ sí lójú ẹ̀ a máa ní láti mobilize our boys. okay báwo la ṣe fẹ́ mobilize àwọn boys báyìí what's the next step. it's it's very simple because èmi náà ti rò tẹ́lẹ̀ náà pé tí àwọn ọlọ́pàá bá wà effective we need to work on another strategy. yes now tá a bá get our boys there, a máa pín picture a máa pín fún wọn so a dẹ̀ máa fún wọn ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ yẹn lọ́sàn-án tó máa fi lè ṣiṣẹ́ fún wa iṣẹ́ ẹ̀ ṣe understand ka fún olówó. yàrá máa ní láti fún olówó. but but bọ́ọ̀lù ẹ̀yin sọ̀rọ̀ báyìí ó dẹ̀ pé ẹ̀ mọ problem mi o ẹ̀ mọ nǹkan tí mò ń face. mọ nǹkan tó ń face. báwo mo yẹn fẹ́ fún òǹbọ ìsìn ìlú báyìí kò sówó kankan lẹ̀ ìyá ti ń jẹ mí o ìyá ń jẹ mí tẹ̀bà mọ́ lára mi o ìyá ń jẹ mí èmi fúnra mi mo mọ̀ pé ìyá ń jẹ mí kò sówó lọ́wọ́ mi sówó eighty percent of workers mi ti lọ bẹ́ẹ̀ wò mí i'm in debt gbèsè wà lọ́rùn mi ẹni àdébáyé lè help me help me. bọ̀bọ̀ bọ̀bọ̀ wa o sọ about eighty percent of your workers What if what if the company lẹ̀. bẹ́ẹ̀ What if the company lẹ̀. o o sólè fún mi tẹ́lẹ̀ náà. mo mọ mi sọ fún yín mo mọ mo ìyà jẹ mí. kí ló ṣe kí ló ìgbà wo lẹ́ni gbogbo lè wá bẹ̀rẹ̀. ànígbà tí tá a ti kó nínú ilé yìí nígbà wo kọ́mítì dàrú iná ń jó mi iná ń jó mi kí n tó jó di eérú ẹjọ́ ẹ gbà mí ẹ gbà bọ́dà mi. ẹ tà dé ah, wá nǹkan tó ń ṣe pọ̀ lọ́wọ́ yìí o ìwọ kan ṣoṣo ni àwọn kan ti kúrò ìwọ kan ṣoṣo bọ̀bọ̀ bọ̀bọ̀ ah okay okay fine ah, at this point in time má worry eh? whatever you can do láti máa secure side ẹ lọ tó wọn fi jáde or anything máa ṣe on this part èmi máa try láti ra àwọn guys yẹn a máa pín àwọn pictures yẹn fún wọn máa mobilize wọn máa fún bẹ́ẹ̀ lápò ara mi but at this point in time ọ̀bọ̀ ọ̀rọ̀ wa ti bo ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí because nǹkan tó bá affect wa ti affect mi náà whatever we need to do at this point we need to do. yes ẹ ṣe gan ni she ṣe gan. ah tàbí ẹ eh, sọ fún ẹ okay you know what let me spring to action i'm up here. sí wàhálà ẹ kí mi now. máa make some calls. Papa, kò ní dáa fún ọmọ tí bá ń parọ́ níbẹ̀ mi àti yín ṣèjọba yìí ẹ mọ̀ rí mi bíi kúkú nìkan o yo yóò lóògbò kan ní ọjọ́ tájà bá ti mọ̀ràn tọ̀dọ̀ wọn nù ẹ mọ̀ wàá gbàgbé pé mo ti wà tipẹ́ látàyè ìkéré fẹ́nẹ̀ nírètí ìmọ̀ àkọ́kọ́ kó tó di pé bàbá onílé gangan kú kọ́lọ̀ tó fi yín ṣe olórí ibi second century làwà yìí oní tí wàá ń polúkúrú musu yìí tá a bá wàá lajú lẹ̀ táwọn ọdún kò wọ̀ fà gbogbo tẹ̀yìn àtẹ̀gbọ́n yín jọ sọ láìpẹ́ yìí gbogbo ẹ̀ mọ́gbọ́n ṣé ẹ rí gbogbo àjálù burúkú tó ṣẹlẹ̀ tí n bá ní kí n punch line ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ṣé ẹrí tẹ ẹ bá láǹfààní àti gbogbo kí n mọ ṣe àbí kẹ ẹyin kan pardon mọ́nà mi kí n mọ fi kí akókò lórí ilé kẹlẹ mọ yẹ kẹ tó gbélé dúró ìyàwó yín tẹ fẹ́ ṣé ẹ mọ̀ pẹlẹgbẹ yín wọn bàbá ńlá ku èmi rẹ ayé wọn ní gbogbo rẹ mú mọ o ṣé ẹrí wọn ni wọn ni wọn pè ní lọba arọ tàbí ṣùgbọ́n làrẹ̀mọ rẹ èyí tó jóyàn bá tó kòròkòrò máa ń pẹ̀lú kòdodo ọ̀rọ̀ ìyàwó tiyín tẹ fẹ́ tí wọn kò nù léyìí láìpẹ́ èmi rẹ ni wọn. dúró náà tó o wo nǹkan tó ń sọ fún mi látara ọtí ni pé ìyàwó mi ọmọ tara ọmọ ẹgbẹ́ ni. ọmọ twist yẹ àgbà emèrè tó yanrantí ni ọ̀tọ̀ tó ní ọmọ ṣe emèrè wa middle boss wa ọ̀gá wa àwọn ọ̀gá ọ̀gá wa wà tó jẹ́ pé àwọn náà máa ń gba fúrọ́ǹtì tó máa lọ bójú wọn jẹ́ àwọn èèyàn máa ń jà fún wọn àwọn èèyàn dàbí onídùúró emèrè ṣe rí èyí tó jẹ́ ìyàwó ilé yín gangan onídùúró náà jẹ́ fún àwọn emèrè ṣe wá rí àwọn kankan wà tó yẹ kàn máa ṣe bóyá wọn ò láǹfààní àti ṣe ẹ̀yin ò wá fura gẹ́gẹ́ bí ọkọ tó yẹ kẹ́ ẹ jáde tán lórí ọ̀rọ̀ ìyàwó lẹ́yìn ẹ gbàgbé pé apá ẹ gbàgbé kókò àbí nǹkan kan ẹ wo fìlà tó gùn àfi scarlet lásán ni o bí mo ẹsẹ̀ ń wò mí ẹsẹ̀ mi gùn ẹ̀yin kọ́ yìí ẹ gbàgbé ṣe eré téèyàn bá ń sáré kọ́mọ́tẹ̀ tó bá ti tẹ́ eré kéèyàn ọmọ kùlókù téèyàn bá tó wá kú eré pé òkú mi ti kú mọ́ fi ṣẹ̀sìn mọ́ fi ráre òkú mi ọ̀gbọ́dọ̀ ohun kọ́ mọ́ disturb neighborhood torí òkú tó bá tó wá kú neighborhood tó bá tó bẹ̀rẹ̀ sí ní dùn ọ̀lẹ̀ ayé tó gbé sí pèpè àyàn gà ẹ̀ òkú tán ò tún èèyàn ní good foundation. kí ni next thing báyìí ṣe. now you are getting it. kí ni a lè ṣe jù. ohun tá a lè ṣe gangan ni pé bọ́jà mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì ẹ pa religion unity for now tó tẹ wá jẹ́ mùsùlùmí ojú tí ń pọn yín débi pé ẹ̀ lè fa tẹ̀síwá sẹ́yìn tẹ́ ẹ̀ fa tẹ̀síwá láti jọ ọjọ́ yìí lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa ní sẹ́ ọlọ́run ọgọ́ ẹ̀yin tẹ́sí gbé bíbélì tẹ́lẹ̀ ṣé ìsìn lẹ́sẹ̀sẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí ní lágógó pé olùràpadà ọlọ́run ọgọ́ màá wá mú yín jáde ẹ wo ẹ wo looks into my eyes wa mu ẹgbẹgbẹ ọ̀rọ̀ ọlọ́pàá o ẹgbẹgbẹ investigation kí ni ṣẹlẹ̀ tí gbogbo kẹsàn yẹn ẹ ń wẹsítà máa mú ẹ jáde ẹ ṣe oògùn pàà ẹ ṣe oògùn gan-an àti ẹ jẹ ẹbú pé àwọn yìí nìkan sì máa dájọ́ nígbà tẹ́yìn nìkan ti sùn lọ àwọn yìí nìkan. kò sẹ́ni tó máa wá sáwá bá ọ̀ṣun tọ́ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ òkè gbà ọ̀ṣun ti gbé ẹ nìyẹn. Give me a few minutes. Eh, Tẹ́ bá tún rí àpẹẹrẹ kankan ẹ jẹ́ kí n gbọ́. Yèyé o Ọ̀ṣun o ẹ̀ẹ́. Eh, àgbà ò ọ̀làdégbójú ẹ̀ bọ́ra ti ń gbénú omi yèyé alágbolódò ń bìwọ ni mò ń ké sí yèyé òní ń bìwọ ni yeye ọ̀la o. heartless. tí kò bá ṣe pé ìyá mi ọ̀ṣun kò kí ń ṣèkà mi ò bá tún compound situation ẹ̀ lójú tiẹ̀ o lérò pé ọmọ kú àbí ẹ o lérò pé bóyá ìyàwó ẹ ló jẹ́ kó mọ lọ ẹ tó lọmọ ló gbọ́ ọmọ ọmọ òkú is alive. èmi pé ọmọ mi wà láyé ọmọ mi ò tí kú. now i understand pé òun nínú ìwọ àtìyàwó ẹ̀ ta ni wọ́n lérò pé ó dùn jù so ó lérò pé ọwọ́ ìyàwó ẹ ni omi ti gba ọmọ lọ tó bá jẹ́ pé ọwọ́ ẹ gan lọmọ wà bí omi ṣe máa gbọ́ ọmọ náà lọ nìyẹn look you need to find her. hmm? ají ẹ nìyẹn ìyàwó ẹ tí ò sí lọ́dọ̀ ẹ mọ́ ló jẹ́ kí gbogbo nǹkan rí báyìí fún ẹ and if you don't find out nǹkan á tún terrible jù báyìí lọ. omi la ní. Okay, sir. Okay, sir. Wà á lọ bá Omilani. Ó máa fún ẹ lómi kan. Tó bá ti délé, wọ́n sí àyíká ẹ̀. Ìyẹn àkọ́kọ́ lé ibi dànù náà. Tó bá ti dé aago kan òru, wà á mu omi náà, wà á tún fi wẹ̀. Omi tó dín lójú tẹ̀ fi rí omi tara. Omi ọ̀hún náà ni ó tún wá láyé lójú tẹ́ máa fi rí àmọ́ síbẹ̀síbẹ̀ you need to find her you may leave. Excuse me, sir. ọmọ àdàmú. ṣe. kò yé mi o kò yé mi o ó ní kí fún un lówó. Ah. ẹgbẹ́ ẹgbẹ́ sókè yé ah. mi ah. kí ló ṣe ìyàwó àbúrò yín ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. ẹ̀lú ẹ̀gbọ́n mi ẹ̀lú ẹ̀gbọ́n mi mo ti ń bọ̀ lọ sí bàbá mo ti ń bọ̀ mo ti ń bọ̀. Tade listen listen to me listen to me. ah kí ló ṣẹlẹ̀. the worst has happened bí mo ṣe gbéyàwó ẹ̀ dé hospital Tade she died. Eh? omi tá ṣe kí ni ha ah shit omi tára ò lè kú omi tára ò lè kú omi tára. rárá ibo ló ń lọ. ẹ wò ẹ má bínú tó ẹ̀yin lè fà. òbí ò lè lajú ẹ̀ sílẹ̀ kó rí kòtò ńlẹ̀ kó ní kọ́mọ rẹ̀ kó sí lóòótọ́ ò lè lémi mú fa ọ̀rọ̀ rẹ̀ yé mi jẹ́ kí tèmi náà ò yé ọ. ẹ wo dáàdì ẹ fi mí lẹ̀ ṣé kò kí n ṣòfin tẹ fi lélẹ̀ ní tádé ń tẹ̀lé ni tó ṣe ń ṣe mí tó ṣe òun. tádé ò déédéé máa ṣe báwọn èmi tí mo ní kó máa ṣọ́ ẹ lọ́wọ́ kó máa ṣọ́ ẹ lẹ́sẹ̀ tèmi yé mi. Hmm, mo kí ọ kú oríire. ẹ ṣe ìyá. akọ́ṣẹ́jáyé ọmọ yìí dára púpọ̀. ọmọ ńlá yìí ọmọ ọ̀ṣun ni ọmọ ológo ni kódà ọmọ olókìkí ni ọmọ yìí gangan làbá máa pè ní ajé toró gbé ajé wá láti ọ̀run ni ó yẹ kí wọn náà rí yàtọ̀ nígbà tó bímọ yìí ṣé àlàyé mi ń yé ẹ bí mo ṣe ń sọ. ọ̀n gbọ́ ìyá. àmọ́ àwọn kùdẹ̀kùdẹ̀ kan ó rọ̀ mọ́ àti má rí ògolo ọmọ yìí bẹ́ẹ̀ ni torí pé tó bá tó àti yàn fún gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe wí wọ́n ní tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ tọmọdé bá tó ládàá ó máa ń ládàá ni àsìkò àti yan ọmọ yìí kò gbọ́dọ̀ kọjá ọmọ ọdún mọ́kànlélógún. mọ́kànlélógún. ó hmm. wá pẹ́ jù láàrin mẹ́rin mẹ́tàlélógún. mẹ́tàlélógún. torí wípé adé orí rẹ̀ yìí òun gangan ni kọ́kọ́rọ́ láti ṣe ajé tó ń fúnra rẹ̀ gbé wá látọ̀ ó léwu tẹ́ ẹ̀ bá ṣe bí mo ṣe sọ ọ́ tó bá tún máa wá yàn kì í ṣe ọkùnrin kọkùnrin ló tún gbọ́dọ̀ fẹ́ o ẹ gbọ́dọ̀ ṣèwádìí fínífíní kẹ́ ẹ rí i pé ọkùnrin tó fẹ́ fi ṣadé orí yìí ó wá pọ̀ jù àárírú ẹ̀rì kò gbọ́dọ̀ gbà kọjá ọdún márùn-ún o ẹ sábó lóògùn ṣe wí o. ẹ màmá níbẹ̀ ni kò ń ṣe ọkùnrin kọkùnrin ló gbọ́dọ̀ fẹ́ irú ọkùnrin wo gbọ̀ngàn ló gbọ́dọ̀ fẹ́. ẹ mo ti sọ síwájú mi ẹ ṣe ìwádìí fínífíní ọkùnrin náà gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ó pọ̀ jù àdúrà èrè kò gbọ́dọ̀ gbà pọ̀jù ọdún márùn-ún. orí tádé tó jọkọ rẹ tí mo fà lé lọ́wọ́ mi ò kọ̀ déédéé fà lé ọ lọ́wọ́ mo ṣèwádìí fínífíní wọ́n sì jẹ́ kó yé mi pé òun ni kádàrá yín papọ̀ àìbìkítà tádé ló fà tó fi gbà sí ọ lẹ́nu tó fi mú ẹ lọ sídìí odò láì ṣe pé o lọ bọ̀ṣùn ọmọ ọ̀ṣun ní ọ̀ òun ló fà á tọ́sùn fi gbọmọ rẹ̀ padà lọ́wọ́ rẹ̀ ní ìsìn ó yá padà sọ́dọ̀ ọkọ rẹ̀. afro afro ṣe o ó ti lajú. Omítárá Omítárá pẹ̀lẹ́ wìtara làdú wìtara. pẹ̀lẹ́ nínú jẹjẹ kojú kẹ filẹ. wìtara wìtara wìtara wìtara pẹ̀lẹ́ ààrẹ abalẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ààrẹ abalẹ̀ pẹ̀lẹ́. ṣé o ti rí nǹkan tó fa ìmọ̀ kan dá sílé ayé rẹ̀ what an ingrate máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ó ṣe o ọládébójú ó ṣe o yèyé èmi alágbo tí ń gbénu omi ó ṣe o. omi tọrọ Omi omi omi o sẹ́rẹ̀. Omi o sẹ́rẹ̀. Ọ̀ṣun o omi o sẹ́rẹ̀. Ọ̀ṣun sẹ̀ǹgẹ̀sẹ̀. Omi o sẹ́rẹ̀. Omi tara.